محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثالثة والثلاثين من سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث ويوم أبعث حيا من آية آية, آية لك تللقب من سورة مريم ولا يلدى ó ń ọ̀rọ̀ tí anabi Isa aleyhi salam tó sọ káyìn nígbà tí ń la ayé àwọn èèyàn kí ẹrú ọlọ́run ọba lòun ìgbà tí ń la ayé àwọn èèyàn kí ẹrú ọlọ́run ọba lòun àti àwọn àṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ nínú àwọn àlàyé eléyìí tó ṣe fáwọn èèyàn. فني والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا قال الله كما بام lọ́jọ́ tí a bí mi àti ọjọ́ tí ọlọ́run ọba yóò gbé mi dìde láàyè nínú àwọn àyà yìí anabi Isa aleyhi salam ó fi rin ilẹ̀ pẹ́lú ọlọ́run ọba lòun ọlọ́run tó ga tó gbangba òun ló ṣẹ̀dá ọ̀hún ọ̀kan ló ń jẹ́ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run nítorí kó sọ wípé wassalamu alayya ìyàwó máa wọlé tù ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá mi lọ́jọ́ tá a bí mi èèyàn ni wọ́n máa bí ẹnìkan kan ò bí ọlọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹnìkan kan ò bí ọlọ́ ọlọ́run ọba náà ò bí ma lẹ́mìíyẹ́lẹ́ wọ́n lẹ́mìíyẹ́wọ́lẹ́ tó. Ìsá wa sọ pé wassalamu alayya yawma wulidtu ẹni tẹ́yìn ń pè lọ́lọ́n àbí ọmọ ọlọ́n àbí mẹ́ta lọ́kàn fọ́lọ́n òun fúnra ara rẹ̀ nífẹ̀ẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ pé bíbí ni wọ́n bí o gbogbo ẹni tí a bí kò ti sí tẹ́lẹ̀ kó tó di pa bí lẹ́yìn tí sì bí tán bíbẹ rẹ̀ ìṣe bíbẹ tí ó máa bẹ lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀nràgàdà títí láéláé yóò padà kú náà ni ìdí inú tó fi sọ pé wassalamu alayya yawma wulidtu wa yawma amutu torí ẹ ẹni tí wọ́n bí ló máa ń kú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá àwọn òbí àmbọ̀sibọ́sí pé ó kù. ويوم أبعث حيا bákan náà lọ́jọ́ tí wọ́n gbé mi dìde tí wọ́n gbé mi dìde láàyè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé gbogbo àwọn ẹ̀dá yòókù náà dìde ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wá láàrin rẹ̀ àti àwọn èèyàn yòókù náà ní kí ọ̀la ọ̀la ọlọ́run jẹ tiẹ̀ nígbà bíbí nígbà gbígbẹ̀mí rẹ̀ tí ó kù àti ìgbà tá a gbé dìde torí rẹ̀ wọ́n sọ pé ìgbà tí ìyá ìyá ìyá anabi Isa aleyhi salam tó bí ìyá Isa torí kóbìnrin ló ń oni wa inni u'idhuha bika wa dhurriyyataha minash shaitanir rajim èmi mo fi ọ́ wá ìsádi fún òun àti àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ rẹ̀ kúrò lọ́dọ̀ àṣetán àdúrà tí ìyá yìí ṣe ọgbà ọlọ́run sọ ìyá tó bí anabi Isa. عليه السلام ọsọ níbi الشيطان. àṣetán ọlọ́run tí wọ́n sọ Isa aleyhi sẹlẹm níbi aburú rẹ̀ tí Isa náà bá bímọ àwọn ọmọ náà jẹ níta sọ torí kò sí ọmọ kẹtí wọn bí láyé àfi kó jẹ pé ṣètọ́ ní fọwọ́ kàn nígbà tí wọ́n bí i tó bá ti bímọ ṣètọ́ ní ọ fọwọ́ kàn ọwọ́ tí ṣètọ́ ní máa fi kan ọmọ tuntun òun náà ló máa ń fa ikún tá a máa gbọ́ táwọn ọmọ tuntun máa sùn àyàfi ya Ìsá alayhi salam látàrí àdúrà eléyìí tí ìyá ìyá rẹ̀ tó ti ṣe fọ́ọ̀mù àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àyàfi Ìsá alayhi salam ìgbà tí wọ́n bí aṣetán nìkan fọwọ́ kàn án bọ̀ sọ́wọ́ pé yọ wá ti torí ipò fọwọ́ kàn òun yóò máa wá sunkún. wàsálàmù alayhi yawma wulid ọlọ́ọ̀lọ́ọ̀ kọ́ máa jẹ́ tèmi ìgbàlá ọlọ́run kọ́ máa jẹ́ tèmi yẹn wọ́n máa wọlé tó lọ́jọ́ tí wọ́n bí mi wọ́n yẹn wọ́n máa mú àti lọ́jọ́ tí màá kú ọjọ́ tí anabi Isa aleyhi salam tí ó kù ọlọ́run sọ yọ là níbi aburú àṣetán nítorí pé gbogbo àwa tá a wà láyé tí àṣetán ní tó bá dìgbà tó bá rí i pé ẹnìkan kọ̀ ká kú lọ́wọ́ pé wá ló máa ń wá yóò máa wá gbogbo ọ̀nà láti ṣìyàn lọ́nà nìyí torí ẹ̀ ló ṣe sẹ́kẹ́ tó o bá bọ́ lọ́wọ́ àṣetọ́ni kó tó di pé kó tó di pé ọ̀ ń pọ̀ka kú lọ́wọ́ ó tún kú bó ti ṣe lásìkò tó ń bá ń pọ̀ka kú lọ́wọ́ ìmọ̀ wo àṣetọ́ni kó tó pé nígbà tó ń bá ń pọ̀ka kú lọ́wọ́ rẹ̀ kó o fi ìsìláàmù sílẹ̀ polongodo kó o sọ pé ò torí ọ̀ wá ṣe lọ́sọ̀ fún ọ pé yahudi yà lọ́nà àbí nasrani yà yíyan ti ń kọ́ lẹ́yìn nígbà tó ti kú kúrò láyé tó fi rò pé ọ̀rọ̀ tiẹ̀ yóò di àfàtì lọ́wọ́ àṣetọ́ni kẹ́lá ìdí nìyí tó fi jẹ́ kó wọ́n sọ fún wa nípa ahmed ibn hanbal rahimahullah ní ìgbà tí ń pọ̀ ká kú lọ́wọ́ àṣetọ́ni wá bá àṣetọ́ni sọ pé ọ ah, ìwọ ahmed ó sì padà bọ́ ọmọ lọ́wọ́ ìwọ ahmed ó sì padà bọ́ ọmọ lọ́wọ́ ahmed ibn hanbal wá sọ pé kò sí ìyá ntí ìbọn ọmọ ọlọ́tàn kò sí ìyá ntí ìbọn ọmọ ọlọ́wọ́ tán wọn ní kí lọ́gbà lérò nítorí pé ìgbà tí bá rí lórí Islam ìgbà náà ló tó máa bọ́ torí ẹ àti Ahmadu tají ntí ìbọn ọmọ lọ́wọ́ kò sí ìyá ntí ìbọn ọmọ lọ́wọ́ ntí ìbọn ọmọ lọ́wọ́ kí ló dé tí fi ń sọ bẹ́ẹ̀ ó wá ṣàlàyé fún wa ntó ṣẹlẹ̀ òun náà ní kí àṣetán ọwọ́ abá mi gbogbo ọ̀nà ní wá láti ṣì mí lọ́nà láti mú mi sórí ibú ní ìgbà tó rí i pé mò ń kọ̀ọ̀kan kú lọ́wọ́ ń fẹ́ bí ẹni kárí pé mo kú ní káfíìrì tó bá jẹ́ pé ahmadu ibn hanbal tí wọ́n ń pè ní imaamu ahli sunnati wal jamaa mo wá ní wọn kúrúntù gbọ́dọ̀ ló ṣe rò pọ́ jàjàbọ́ lọ́wọ́ ṣetán lásìkò ìgbà tó máa ń pọ̀ kakú lọ́wọ́. wasalaamu alayya yawma wulidtu wa yawma amutu wa yawma ub'athu hayya. Isa alayhi salaam ó fi hàn wá níbi pé wọ́n bí òní ẹni tí wọ́n bí bíbí ló ná ọmọ bí ma kò lè lágbára láti dá nǹkan kan nínú àwọn ẹ̀dọ́ lọ bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n yé lẹ́yìn yíyé ló náà máa yẹ́yìn àbí kọ́ máa jẹ́ sábàbí tí wọ́n fi máa yẹ́yìn gẹ́gẹ́ bí akọ tí kìí yẹ́yìn òun máa jẹ́ sábàbí táwọn abó fi máa yẹ́yìn gẹ́gẹ́ bí akọ tí kìí bímá wọ́n máa jẹ́ sábàbí táwọn abó tí wọ́n fi máa bímá bẹ́ẹ̀ ni ó sì máa ṣẹlẹ̀ àmọ́ wọ́n bí ọ ní yíyé ni wọ́n yí ọ lẹ́yìn yọ wá jẹ́ pé wọ́n lọ dá kankan ò lè dá kankan lẹ́mìíyẹ́lẹ́dọ́ wa lẹ́mìíyọ́lẹ́dẹ́ ọlọ́run ọba òun fúnra ara rẹ̀ òbí máa wá lẹ́mìíyọ́lẹ́dẹ́ nǹkan kan ò sì bí ọlọ ọlọ́run òbí máa nǹkan kan kò bí tó bá ti yé wa pọ́lọ́run òbí máa ẹnìkan òbí bó wàá lẹni tí wọ́n bí òsì wá jọ lọ tó bá sì bíyàn àmì ni pé ẹlẹ́mìí kúkúrú léyàn torí pé kò sẹ́nìkan tí wọ́n bí sẹ́mi rẹ̀ ọ̀wọ́ agùn títí títí tí kú ọ̀wọ́ àrì tí ó rè bété lórí rẹ̀ tí ó sọ pé wò ní kú bíbí ni wọ́n bí ànábì Ìsá wọ̀nyẹ́ wọn máa àmútu ó tó ti fi hàn pọ̀ wọ́n kú ẹni tí ó kú ọwọ́ ayanu wọn ni agbára ń bẹnu ẹ̀jẹ̀ Jésù a ọdájú kó àwọn èèyàn ronú tágbára bá ń bẹnu ẹ̀jẹ̀ rẹ̀ kò yẹ kó jẹ́ kó gbà pé wọ́n bì ọ́ kò yẹ kó jẹ́ kó wọ́n dára rẹ̀ ni ó sì tún dá nǹkan mi agbára ń bẹnu ẹ̀jẹ̀ rẹ̀ bóun ni ó ti gbà láti kú kò yẹ kó gbà láti kú òun fúnra ara rẹ̀ ní ìsìsọ pé òun kù yìí àmọ́ ńlá ọlọ́run kọ́ máa jẹ́ tó lọ́jọ́ tí wọ́n bí ọ̀hún àtọ́jọ́ tó wọ́n kù wọ́yẹ̀ ò máa ó bẹ̀rẹ̀ tó xayà ó tún fi hàn pé wọ́n gbọ́n náà dìde lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kí lọ́wọ́ á sẹ́kù kò sí nǹkan kan tó sẹ́kù èèyàn ní Ìsá gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ṣùgbọ́n èèyàn tá a sàpọ́nlé fún tá a ṣe níranṣẹ́ ọlọ́ ènìyàn tá a pọ́nlé tá a mú kọ́ wálé ayé lọ́nà tó lámì tó ga kíkọ́ tara abo lásán wá láì akọ ó ní o máa jẹ́ àmì ẹni tó bá ní làákàyè láti mọ̀ pé alágbára lọ́lọ́run gbogbo nítorí bá wọ ọlọ́run ọba láti ṣe ní ṣe ọlọ́run ẹlẹ́dàá iná àlọ́ yẹ ká gbé ọlá fún ká máa sìn lónìí ká fi nǹkan kan pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nítorí pé lam yulad wala yamutu ọlọ́run ọba wọn àbí yéé sì sọba tí ó kù òun gan lọ́ba tí ó gbé gbogbo wa dìde tálẹ̀ ni tó mú wọn bí wa Allahu tálẹ̀ ni tí ó pa wá tí ó gbẹ̀mí wa dáfídì pa símá Allahu tálẹ̀ ni tí ó gbé wa dìde nígbà ọba dọjọ́ ẹ̀san Allahu. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ọlọ́lọ́ kọ́ máa jẹ́ tèmi nínú gbogbo àwọn àpèlé mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́lẹ̀ báyìí wa a ti pé anabi isa alayhi salam ẹ̀dá ni nínú àwọn ẹ̀dá ọlọ́ ẹni tọ́lọ́ ń ṣẹ̀dá gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ṣùgbọ́n ó fún ní ọlá lórí àwọn èèyàn yòókù pẹ̀lú kóse lánàá bí ọlọ ẹni tí máa sòdodo tí kìí kpọrọ torí ẹ wọn náà wá ní bàbá kan tó ọfẹ kí wọn máa pọnlé à ọkọọkọ gbà pé bàbá èèyàn ni torí kí wọn bí ni ó sì tún gbà pé bàbá yòókù ó sì tún gbà pé bàbá àwọn gbèndé àmọ́ pé bàbá kìí sèyàn mà òun ti dọ́lọ́ àbá bàbá rí èwo bàbá bá mi wọlé gbé kọ̀rọ̀ ọ̀dẹ́ yìí ilé ìjọba. ذلك عيسى ابن مريم تبع ما Ìsá ọmọ Màríyámù òun lè ti ذلك عيسى بن مريم إليك كان عيسى أما مريم tẹ́yìn bá là lọ́kàn tẹ́ ń pa fúnra yín tẹ́yìn bá lẹ́kọ̀ọ́ kan tẹ́ ń fi ń taná fúnra yín lórí ọ̀rọ̀ Ànábì Ìsá ọmọ Màríyàm ẹ gbàgbé rẹ̀ ẹ sákòbó irọ́ lásán irọ́ nírọ́ máa jẹ́ òdodo ẹ̀wẹ̀wẹ̀ òdodo ni ọmọ ẹ̀jẹ̀ títí láéláé dhalika Isa ibn Maryam eléyìí òní Isa ọmọ Maryam kòbùkátà kájáwé bò kòbùkátà kájáwé sí anabi ọlọ́run ti ń jẹ́ Isa lẹ́sìn gbọ́tà rẹ̀ yìí báwo lọ́lọ́run ẹlẹ́dàá wá ti ṣe dá kí lọ́rọ̀ rẹ̀ padà já sí lẹ́yìn ìgbà tá a dá a tán kí lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá padà ṣe fún un lẹ́yìn ìgbà tó dàgbà tán tó di ìránṣẹ́ ọlọ́run àbí ò di ìránṣẹ́ ọlọ́run iṣẹ́ wo ló ti gbélé ayé wa jẹ́ gbogbo ẹ̀ pátá korongodo ọlọ́run kó sínú àyà mẹ́ta péré Allahu akbar ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ẹ bá padà sẹ́yìn ẹ bá pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fi hàn wá láti ibi tí anabi Isa ó sọ pé qala inni abdullah atani alkitab wa ja'alani nabiyya wa ja'alani mubarakan aynama kunt wa awsani bis salati waz zakati dùn tó xayà. وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ti kó jọta ní jànàbí Ìsá alayhi salam àyà lẹ́kẹ̀rin ọlọ́run tó fi fi àlékún àfihàn hàn ní assalamu alayya yawma wulidtu wa yawma amutu wa yawma ub'athu hayya àwọn ẹni ọlọ́run níta mọ̀ pé yọ ṣẹlẹ̀ wọ́n yìí jẹ́ni tí máa sá fún gbogbo wa náà la gbà ikú gbèndé alùkìyàmù ń bọ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ tá a ní nípa gbèndé alùkìyàmù tó lágbára tó bó ti tiẹ̀ kọ́ lágbára àbí kò tiẹ̀ lágbára ìgbàgbọ́ tó jẹ́ kó ti kẹ́ fún ìgbàgbọ́ tó pọ̀lọpọ̀ wa ń kó ká báwo ni ìgbàgbọ́ rẹ nípa gbèndé alùkìyàmù ti ṣe rí ọgbà pé wọ́n bí ọ tó o sì gbà kó kù torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn gbàgbọ́ pé ẹni tó kú àṣìṣe ló ṣe táwọn ọba ti ṣerú àṣìṣe sẹ́ni tó kú ṣe nítọ́ dájú ìnípa àwọn ọmọ àgbẹ̀ láyé lọ láéláé gẹ́gẹ́ bí bàbá àwọn àti ìyá àwọn bí wọ́n ti ṣe ń bẹ láyé lọ láéláé táwọn òkú àwọn òbíjọ ti bàbá àti àwọn irọ́ lásán. ذلك عيسى ابن مريم قول الحق eléyìí ni Ìsá ọmọ Màríyàm ànábì Ìsá nìkan ni wọ́n máa pè máyà rẹ̀ ní gbogbo àgbáńlá ayé wọ́n kì í pè yàn máyà rẹ̀ bàbá oníkàlùkù ni wọ́n máa pè wọ́n máa. ادعوهم لآبائهم ẹ máa pè wọ́n máa wọn bàbá wọn ni kì í pè bàbá àti ìyá rẹ ti jà láti ìgbà tí wọ́n ti wà ní kékeré ìyá rẹ wá fẹ́ ti já bàbá rẹ lójú ọwọ́ àlọ́ òní jókòó bàbá wọn ọwọ́ àni kó wọn máa pè ọ́ ní lágbájá ọmọ asia asia báwo gbogbo èèyàn máa pé ó tiẹ̀ ti jẹ́ agbọ́ Ìsá ọmọ Màríyàm báwo tiẹ̀ ti jẹ́ tó fi máa ń jẹ́ lágbájá ọmọ asia àbọ̀ ọ̀mọ́rúkọ ẹ̀yẹ́ pè ní tó bá kọ́ ọba máa pè dáadáa àwọn ọba fi yí ọ bí kékeré ṣe asia á sì àbáwo bẹ́ẹ̀ lágbájá ọmọ àásìm abẹ́kẹ́sì aha torí pé báwo ló sọ àmàjókò ọ̀yá rẹ̀ ẹ̀yin ọ̀rọ̀ máa ń zina àtàlàyé pé kò ní bàbá ìyá nìkan ló ní bí kí ẹ máa wá pè mọ́ra rẹ̀ kọ́ ìgbé lágbájá ọmọ mẹ̀ìmùnáta tàbí lágbájá ọmọ fọ̀tìmáta dóòlà Ama Khadijata ẹ ní gbọ́ wọn wí bẹ́ẹ̀ wọ́n máa wá orúkọ ọkùnrin kan tí wọ́n lò fún náà ni wọ́n máa bàa jẹ́ pé bẹ́ẹ̀ bá ti dárúkọ rẹ̀ táyì dárúkọ rẹ̀ táwọn èèyàn bá ti gbọ́ wọn pé ókè àwọn ọmọ zina nìyẹn ọ̀dà ọmọ zina ni wọ́n ń pẹ́ ni tó bá wá látàrí ìbálòpọ̀ tó wáyé láì sí ìjẹ́ pé yìí ń bẹ láàrin ọkùnrin àti yẹn tẹ́lẹ̀ ìbá yé wa ǹjẹ́ àwọn ọmọ zina kí ló dé tí wọ́n máa pè wọ́n máa àwọn màmá wọn ẹ̀ríkì láwùjọ wa ó kó tó ń pè má màmá rẹ̀ wọ́n máa yẹ ọkọ̀ fún wọn yìí wọ́n lè pè lórúkọ ọ̀daràn tó fún ọ̀darànbìnrin yẹn lóyún kò túmọ̀ sí pé wọ́n bàbá rẹ̀ yọ àwọn awitọ̀ sọ pọ̀ màrẹ̀ ọmọ wo ló ọmọ dé wọ́n tó gbádùn tó lọ sí ìdùnnú lé ìjẹba. ذلك عيسى ابن مريم قول الحق eléyìí ni Ìsá ọmọ Màríyámà ó jẹ́ ọ̀rọ̀ òdodo gbogbo ètò àti sọ fún yín oníkẹ́ẹ̀dì mò ń lọ̀rọ̀ òdodo tẹ́nìkan bá sọ nǹkan mi tọ́ta pé léyìí ẹgbà pé rọ́ ni pa nítorí pé wọ́n mẹ́rin ọ̀sùndẹ́kùn mi ọlọ́ọ̀yìn àdìsá tá lọ́rọ̀ rẹ̀ tí òdodo tó ti tọ́ lọ́lọ́ tẹ́nìkan ni wàá jókòó aka fún inú Genesis orí kẹjọ ẹsẹ̀ kẹwàá bóòlù ọ̀rọ̀ ifá ti wá mi ẹ̀dá pẹ̀ fọ́ọ̀mù Genesis kò sí ní tábẹ́ẹ̀tì tó fọwọ́ mú ìwé ìwé Dáfídì fọ́ọ̀mù àwọn ìwé àwọn akọni gbogbo ẹ̀ fọ́ọ̀mù kò sí níta fẹ́ẹ́ fi sùn kí ló abẹ́ lò alukur'an àlàyé tí alukur'an bá ti ṣe fún wa nínú rẹ̀ ó ti tó wa bí ó tó wa ó ti tó wa bùkátà àlàyé kankan ó ní àwọn ọ̀gbọ́ yé tí ọba gbọ́ yé wà wá wọlé kí ó ọba ti wọlé kí ó yóò yẹ ọ nítorí pé òyìnbó tó ń sọ náà ó máa ń ṣèdè bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ìwọ lọkọ náà innamal ilmu bitta'allum kíkọ́ lèèyàn máa fi mà. ذلك عيسى ابن مريم ọ̀rọ̀ àyíṣà là ń sọ wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe yí pé ọjọ́ ẹni kẹta sí wa nítorí tí ẹ bá wo ọ̀rọ̀ ọlọ́run tó sọ yí pé. قال إني عبد الله قال إني عبد الله ó sọ pé èmi ẹrú Ọlọ́run ni mí mo sọ ẹni tí ń sọ̀rọ̀ nu ìwọ sọ ẹni tí a ń bá sọ̀rọ̀ nu ọ sọ ẹni kẹta nu wọ́n lo gbólóhùn ẹni kẹta fún sọ á túmọ̀ sí pé gbogbo ẹni tí ó bá ti sọ̀rọ̀ rẹ̀ náà láti sin lọ ọyẹ táwọn náà máa fi gbólò yẹn sí bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Zakariya Zakariya tó jẹ́ bàbá anabi Yahya ẹ sọ̀rọ̀ rẹ̀ ṣe anabi Zakariya ẹ fẹ́ sọ̀rọ̀ Yahya ẹ lànà bi Yahya tẹ́ẹ̀bá wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yíṣá ẹ̀ lànàbì ẹ̀yíṣá àti zakariya àti yahya àti ẹ̀yíṣá ẹnì kẹta ni wọ́n jẹ́ sí wa. lédè lárúbáwá ana ẹni tí ń sọ̀rọ̀ anta ìwọ tá n bá sọ̀rọ̀ huwa ẹnì kẹta. tó sọ pé dáálíkà ẹnì nù láti ṣàpèjúwe kó jìnnà ó jìnnà síbi táwa sábà sọ pé dáálíkà Ìsá ibn Maryam wọ́n fi ń ṣe àpèjúwe bó ti ga ni gẹ́gẹ́ olú ẹlẹ́dàá sọ pé dáálíkà kìtàbù la rayba fihi hudan lil muttaqin eléyìí ó náà ní síra náà la rayba fihi kò sí tàbí tàbí nínú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n á tún ti máa lò láti tọ́ka sí pé nǹkan yẹpẹrẹ àmọ́ gbogbo lílò tí wọ́n lò ń bi lílò tàpọ́nlé ni eléyìí ni Isa ọmọ Maryam قول الحق الذي تمترون فيه èyí tá a nípa rẹ̀ الذي فيه تمترون èyí tá a sọ fún ọ nípa rẹ̀ yìí lọ́rọ̀ òdodo eléyìí tó ṣe é gbé kò lè gba tàbí ṣùgbọ́n kò lè gba irọ́ ọ̀rọ̀ òdodo tí nǹkan kan lè yí padà ńlẹ̀ tá a ti sọ fún ọ nísìn nípa anabi Isa alayhi salam ma alladhi fihi tamtarun èyí tó ṣe gbẹ̀yìn ṣe tàbí ṣùgbọ́n nípa rẹ̀ kò sẹ́ni tó lè mú tàbí ṣùgbọ́n ìròyìn ròyìn ló lè gbá sọnù kúrò nínú ọpọlọ àkọlọ ìròyìn sọlọ ìbàjẹ́ òní wọnú rẹ̀ watammat kalimatu rabbika sidqan wa adlan la mubaddila li kalimatihi ọ̀rọ̀ Ọlọ́run ti pé lódodo ó sì ti pé ní ìṣèdọ́gba ẹ̀dá lẹ́yìn táwa gbọ́ ìtàn Ànábì Ìsá alayhi salam sáàbùkátà analysis kan sáàbùkátà lọ́dọ̀ ẹnìkan ọba àjẹ mùsùlùmí kọba àjẹ káfíìrì analysis kìíní àbùkátà àwọn kan á pàṣẹ sílẹ̀ wọn làwọn fẹ́ẹ́ sọ fún wa nípa àríṣà ẹ máa sọ àlọ́ fúnra yín ẹ máa pa àlọ́ fúnra yín pàápàá tí wọn bá ti jẹ́ mùsùlùmí. eléyìí jẹ́ àlàyé tọ́lọ̀ wọn bá ń ṣe fún wa pé ìtàn tá a sọ nípa nàbì Ìsá alayhi salam ń lò dodo tó ẹ pé gbogbo tó bá ti lè ya pa rẹ̀ ńkọ́ irọ́ ni ọmọ jẹ alladhi fihi tamtarun Ìsá alayhi salam tẹ́ǹsẹ̀ tàbí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ rẹ̀ tẹ́ǹsẹ̀ iyèméjì lórí ọ̀rọ̀ rẹ̀ àlàyé tá a ti ṣe fún yín yìí báyìí ń lò ọlọ́lọ́n fọ̀ǹtìrà ọlọ́run tó sọ lánàbì ó sì ń lẹ́nu ìbùkún ní gbogbo ibi tó ń bá dé kó wọn tó sọ̀rọ̀ ọlọ́run yóò ti já pé ọlọ́run ti tẹ́lẹ̀ sílẹ̀ ṣáájú òun wàjà àlẹ́ ní mubarakan ayna ma kunt ó sì mí ní ẹni àlùbáríkà níbikíbi tí mo bá wà ọwọ́ apàmì láṣẹ kí n máa ṣe sọ̀lẹ́t kí n máa yọ zakat lópin ìgbà tí mo bá wà láyé gbogbo eléyìí àrí lọ́dọ̀ ẹ̀yin tẹ́ pé láyé lọ́mọ lẹ́yìn rẹ̀ eléyìí ni òdodo tó ẹgbẹ́ gbogbo tó bá ti takò ńkọ́ irọ́ ni ọmọ jẹ́ tó lè bá yé wa. ذلك عيسى ابن مريم wọ́n ti fi bú ànábì Ìsá pé ìwọ ọmọ obìnrin àgbọ̀rí pẹ́ nìkan fi bù wọ́n ti ṣe ní wọ́n sọ pé Isa ọmọ Abdullah wọ́n wá yá Abdullah yẹn lò fún àbí Isa ọmọ Musa torí Musa ti síwájú rẹ̀ wá àbí Musa ọmọ Fir'auna torí pé Fir'auna ti síwájú rẹ̀ wá kalla thumma kalla eléyìí ní Isa ọmọ Maryam ọ̀rọ̀ òdodo eléyìí tó ti pẹ́yìn ṣe tàbí ṣùgbọ́n lórí ẹ̀. ما كان لله أن يتخذ من ولد kò tọ́ sí ọlọ́run kó wá fi ẹnìkan kó fi sọma ọlọ́mọ ni kò tọ́ sí ọlọ́run kó mẹ́nìkan lọ́ma sẹ́mọ́tọ́fà torí pọ́lọ́wọ́n bá kì í sọ̀lẹ́ bá a ti sàlàyé síwájú àti pípa pàákan tọ́lọ́mùbá ti lè fẹ́ nìkan sọma gbogbo àwa yòókù àgbèdè bẹ́ẹ̀ ìyọ́ jẹ́ ṣéèkì sí wa la ẹ̀yin tẹ̀ sọmọ lọ ọmọ àtọ́lọ́ nìkan ni ọgbàdùn ẹ̀yin tẹ̀ sọmọ lọ lálùkìyà àmàgàtà bá gbọ́ pẹ̀ fún apàtà kò ní yà wá lẹ́nu ẹ̀yin tẹ̀ sọmọ lọ àwọn aburú àwọn àìdá ó rọrùn kó ṣẹlẹ̀ sí yín àbí kírú rẹ̀ kọsẹlẹ sẹnìkan nínú yín èyí tó ṣe wípé kò lè ṣẹlẹ̀ sẹni tó bá jọmọ ọlọ àmọlọ ńlámiyẹlé wàlẹmíọlẹ kò bí ma ẹnìkan òbí Ọlọ́run bẹ Ẹlẹ́dàá kò bí ma ẹnìkan òbí wọn pèsè ìyá kalẹ̀ wọn ti fọndéṣìn rẹ kalẹ̀ àwọn èèyàn wá jẹ oríṣi méjì àwọn ọmọ Ọlọ́run àwọn ètò ìsọmọ Ọlọ́run sẹ́mi pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ pé ẹ̀yin bá jẹ́ ẹlẹ́wù blu ẹ̀yin ẹ̀bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí àwọn ẹlẹ́wù green ẹ̀yin ẹ̀bọ́ sọ̀hún wọ́n wá padà hàn pé àwọn ẹlẹ́wù green àwọn kìí ṣe ọmọ ọlọ́run àwọn ẹlẹ́wù blu nìkan lọ́mọ ọlọ́run sẹ́mi ọpọlọ lè sọ fáwọn ẹlẹ́wù blu pé ẹ̀yẹ́ má lọ sí ẹ̀ má ti àkọ́ra ẹ̀ má wẹ̀yìn àmọ́ àwọn ẹlẹ́wù green ẹ̀ má ti bí bá ń ti rí ló mú yín má jọmọ lọ tó bá yẹ pé jọmọ lọ ni ẹ̀yin náà gbogbo tí ó ṣẹlẹ̀ lónìí láburú kò bá ti ṣẹlẹ̀ sẹ́yìn náà abẹ́ rí nǹkan mìíràn tọmọ ọlọ́mọ ṣe sì lọ sàbò sísì yàn ó pẹ̀lú tí ọba nígbà ẹ̀tọ́ wa lọ́wọ́ rẹ̀ torí ìsákọ́lẹ̀ táwọn ọmọ ọlọ́run ọba máa gbà ayé ọba gbà yà ẹ bàbá ọlọ́dà yín bàbá akọ́ ló ṣe gbogbo níta ní ìfún yìí àwa ní ká ẹ mú tiwa wá nù rẹ̀ abẹ́fẹ́ jẹ kòbókò ni àwọn ọba láwọn ọba jẹ̀kúrẹ́ dí táwọn ọ̀dà nǹkan kan wọ́n kàn ní o ti ba lórí gbogbo nǹkan lágbọ́n bí ṣébí wọn náà mọ́lú gbogbo ayé fàmílẹ́sì kí n tu sọ́tẹ̀ ń jẹ ọkàn lè ṣe ọjọ́ ọjà gbogbo tó ń kálukú bá kó tó bá kó wá sọ́jà ó ní láti fọba ní méjì mbẹ̀ gbogbo tó ọba ní tó bá kó wá sọ́jà ó fọba méjì mbẹ̀ kápẹ́ wọ́n fẹ́ rú ọ fẹ́ tẹ́ ó fọba lẹ́rú méjì àwọn dòǹgáyì ọba wọn sì tẹ̀sà èwo lọ́rọ̀ ẹwà jù nínú àwọn ẹrú rẹ ni wọ́n mú ọba àkọ́tà ara bọ kọfẹ́ kẹnìkan tó fi torí ẹni tó gbérú wájà ọba ó mú ìsùnmẹ́sì irú nílùú tó gbé wájà. àwọn kan náà ni ó sì máa ti dàgùn ìgbé kọ́bù ó fi gba gbogbo nǹkan tí ó gbà àwọn náà ní láti dọ́mọ ọlọ́ táwọn bá ṣe táwọn bá ṣe ìtàn gbàgbé àti tilẹ̀kùn ibi tí wọ́n ń gba gbogbo ẹ̀ sí fọ́lọ̀ àwọn ẹlẹ́kùn ló kọ àbí wọn ní kó wọ́n kó. torí rẹ̀ àwa ti sọmọ ọlọ́run àwa ti sàmúgbálẹ́gbẹ̀ẹ́ fọ́lọ́run àwa ti ṣe ọlọ́run nítorí pé nǹkan tí kọba ṣe wá sẹ́nìkan bá fi lè lọ ṣe ìsìjọ́mọ ọlọ́ọ̀ni onílọ wàláì gbogbo alàbá gbà ẹ̀yìn ọ̀wà ara atẹ́gùn mi nígbà táwọn ọmọ ọlọ́run tó bá wọn jà ó lé wọn títí wọ́n fi sáré wọlé ṣé àwọn ọmọ wa wú ọ̀ràn tó fi ra tẹ́gùn mi wọ́n bẹ màláìkà tí mo ti ta tẹ́gùn lọ́wọ́ ẹ̀ pé wó àwọn ilé àtẹlẹ àtẹlẹ jẹ́ wọn kú ọlọ́run tóbi ju gbogbo ẹ lọ ló sọ pé lẹ́nu yẹlé wà lẹ́nu yóò lẹ́nu ọlọ́run kò bí máa bẹ́ẹ̀ nìkan ò ولم يكن له كفوا أحد ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò tí ẹ ní nǹkan kan tá a lè fi ṣègbéra fún kò sí nǹkan kan tó dàbí gẹ́gẹ́ bí ọlọ́run tẹ́lẹ̀ ìbá yé wa ajá yí pé ọ̀sọ́mọ ọlọ́run nínú wa dhalika Isa ibn Maryam قول الحق أبي قول الحق الذي فيه تمترون إلينا عيسى أما مريم أرجو إليه سي سيمجي فعل ما كان لله أن يتخذ من ولد من ولد سبحانه قد تسي الله kápé yóò mú ẹnìkan yóò fi sọ́mà ọlọ́run ọba mímá ni fún ògo ni fún kí ló fẹ́ kọ́ máa ṣe kò bùkátà ọmọ ẹ̀yin ọ̀lẹ ẹ̀yin kpóróntù ẹ̀yin lẹ́yìn bùkátà ọmọ nítorí kí ó tẹ̀ ẹ bá lọ́mọ ẹ lè láǹfààní láti jẹ́ pé ẹ gbára lọ́mọ lọ́jọ́ tẹ ẹ bá kú tẹ filẹ̀ ayé sílẹ̀ tẹ ẹ bá lọ́mọ ẹ lè máa mọ́ ọmọ lẹ́yìn pàápàá jùlọ nígbà tẹ ẹ máa rìn níbi tó léwu kọ́mọ olè bá jẹ́ ẹni tí wọ́n máa dáàbò bò yín tẹ ẹ bá lọ́mọ nítọ́dájú òun náà ní pé bákan méjì ni nínú kọjá pé ẹ lágbára àti bímọ abẹ lágbára àti bímọ ṣùgbọ́n ẹ̀ríyàwó tẹ ẹ lè fẹ́ amọ́lọ́ ọba ẹlẹ́dàá wa lẹ́mìẹ́lẹ́dọ̀ wa lẹ́mìúlẹ́ni kò bí máa bẹ́ẹ̀ lẹ́nìkan òbí kò sí ẹ̀dọ́ ọlọ́ọ̀ká tí wọ́n máa ròyìn bẹ́ẹ̀ torí pé ńgbà tó ọba ti wálé ayé wọ́n ti bí ọ ọwọ́ àkùkí wọn náà òbí ma wọ́n máa sọ fún ọ pé bíbí nìyá tiẹ̀ bí ọ tó o fi dọ́mọ ìwọ náà fi tiẹ̀ kárì. ọlọ́ọ̀ẹ́lẹ́dàá wa ó ní dáríkà Ìsá ibn Maryam. قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه kọtọ tí ọlọ kákó yóò fẹ nìkan kan sọmọ síbẹ̀ lẹ́ ń gbọ́ yẹn o ẹ̀yin sì ń polongo ká lójoojúmọ́ pé tí wọn náà fẹ́ dọmọ ọlọ́run ẹ sì fi chance tìtọ́ wà pọ̀ tòtọ́ bá ti gbà pọ̀ dọmọ ọlọ́run kà dọmọ ọlọ́run náà ni àà bó lẹ́sẹ̀ rí kà máa sọ̀rọ̀ ayé dọmọ ọlọ́run báà lọ́la ó sì máa wò yín ìrántí òní fìyà jẹ yín ọdájú pé gbogbo àwọn ẹni tí ń ṣe wọ́n múra sí i ẹ̀yin tẹ́ ẹ̀ máa pọ́ lọ́wọ́ bá bí ma ẹ múra sí i so now ọba tó ní nbí ma ẹnì kan ò bí mi lẹ́yìn kọ́kọ́ bí ma ẹ múra sí i ìyá tí ó jẹ yín òun náà lẹ́rọ agbálẹ̀ o àti pé papọ̀ àgàn ẹ rí àwọn ẹni tí ń sọ pé lọ́nbí ma wọ́n gbà pé látàárọ̀ títí tago márùn rọ̀ lẹ́fi lù ọmọ bàbá rẹ ni ọ́ látàárọ̀ tago márùn rọ̀ lẹ́fi lù ọmọ bàbá rẹ ni ọ́ látàgo márùn rọ̀ lẹ́ títí tó fi wá di àsìkò ìṣáì lọ́ọ́ bá dọmọ ọlọ́run a tẹ̀wọ̀n kọ́ àwọn arọ́gbó náà ń pọ̀ wọ́n lè sọ pé kò di ọmọ lẹ́sìn àwọn kọ́ ọ̀dọ́mọ ọlọ́run tó lu ọgbà wọn náà lágbára àti ìrìbí tó yìí sí nítorí pé a ní láti rí àpèjúwe ká tó gbà kó tọlẹ̀ wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí àwa náà nígbà tá à ń sọ fún yín pé kò sí ọ̀dà àfi nídìí ìsìláàmù ẹnìkan ó ti wá síyànsíyàn lówó tí wọ́n jẹ́ àsìkò tí wọ́n á pẹ́ kọ̀sánwó yìí ẹ̀ wá ń dẹ́rù bà pé sẹ́kọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ni nígbà tí ọ̀sánwó yín yóò sọ pé ah, ẹ mọ̀ kó ti dọ̀mọ́ ọlọ́ọ̀ni tọ́lọ̀ ti gbé gbogbo gbèsè kúrò lórí àwọn ọmọ ọlọ́ọ̀ba ò ló bí ọ fọlọ̀ ọsibítù wo wọ́n ti gbà bí rẹ̀ abẹ́jẹ́ tì gbogbo ẹni tó bá pera lọ́mọ ọlọ́run ìbéèrè jábì nù ta ló bí ọ fọlọ ọsibítù ńlá wo ni wọ́n ti gbà bí rẹ̀ talẹ́ni náà ló ṣe rọ̀bọ̀tọ̀ ẹ ọsibítù ta ti gba ìbí fún ọyún bó wọ́n ti wá pàkọ́ lẹ̀kọ́ lọ́ bí ọ fún tóbi wá ń pera rẹ̀ lọ́mọ ọlọ́run ọwọ́ ẹ pé wọ́n la yàn fẹ́ ìwọ lọmọ ọlọ́run ọ̀ọ́ sànìyàwó ọlọ́run tó bí ọfọlọ. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá alámiyálé wọ́n lẹ́mìí ò ma bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí. Subahana fún ọlọ́run ọlọ́run mọ́tayọ̀ tí wọ́n sọ pé ó ṣe ọlọ́run kò bí ma bẹ́ẹ̀ lẹ́nìkan ò bí subahana idha qada amra fa innama yaqulu lahu kun fayakun tọ́lọ̀ tó bá gbèrò nǹkan kan pé òun ó ṣe yọ kàn sọ fún nǹkan kọ́ jẹ́bẹ̀ kó sì má jẹ́bẹ̀ náà lọ́lọ́ sọ pé inna mathala عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون كن فيكون الله لا سلولي بقوة تافين به bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ lórí ìyá ńlá wa Hawa ẹni tí wọ́n dá látara ọkùnrin lásán tí ò sóbìnrin ọlọ́run bá pa láṣẹ wípé ìwọ náà jáde sáwọn èèyàn kó o tiẹ̀ máa ṣe ṣe ẹni tó jẹ́ èèyàn táwọn ń bẹ lára rẹ̀ ṣé egungun ń bẹ lára rẹ̀ ojú ní rójú sànú ìwọ náà jáde kọ́ wá gbatẹ́gùn àmọ́ kọ́mọ ọlọ́run ọba ní ọ́tọ́ ọba tún sọ bẹ́ẹ̀ ọkà àbùkù torí kọ́lọ̀ ńlámiyálé wọ́n lẹ́miyó rẹ̀ ọ̀dà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam bóòlù ń jẹ́ sọlọ ẹnitọ́ bá mọ̀ kọjá ó là nàbí wa jẹ sọlọ pàtà sọ pé lámìyálé wàlẹ́mi yóò lẹ̀ kí ló jẹ́ ẹrú ọlọ́n àti ìránṣẹ́ rẹ̀ ẹrú ọlọ́n àti ìránṣẹ́ rẹ̀ anabi Isa ńkọ́ ẹrú ọlọ́n àti ìránṣẹ́ rẹ̀ anabi Musa ẹrú ọlọ́n ìránṣẹ́ ọlọ́n anabi ayisa àti sọ bẹ́ẹ̀ náà la anabi nuh ẹrú ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ tẹnìkan bá wá sọ fún ọ fáwọn èèyàn wọ̀nyí ọmọ ọlọ́run ni wọ́n á sọ fún kókòrọ́ ni àti pé kò gbàgbọ́ kó lọ́lọ́run ti bá mi sọ̀rọ̀ tẹ́mi wọ́n sọ pé ńdọ́lọ́run sọ òṣè déédéé níwọ̀n á máa parọ́ pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ báwo la láì gbàgbọ́ títún rí. lam yalid wa lam yulad. ولم يقل له كفوا أحد àwọn olùmọ̀sọ yìí pé nígbà tí àyà ti fi hàn wá ọlọ́run ọba ẹlẹ́dàá kò ma bẹ́ẹ̀ ni ẹnìkankan kò bí ó wá irú rọ eléyìí táwọn àwọn ọmọ bá ọlọ́run ọba ti ṣètò إذا قضى أمرا فإنما يقول له كن فيكون tó bá gbèrò kankan kíkọ́ sẹ yọ kàn sọ fún kíkọ́ sẹ kó sì máa sẹni báyìí iná lọ yẹ kí alámàrí àwọn mùsùlùmí kó wà tí a bá wò ó a rí i pé àṣẹ lọ́rọ̀ ọlọ́run gbogbo ọ̀nà yóò wọ gbà tó fi wá sílẹ̀ ayé àṣẹ ọlọ́run ló kún tí ọba jẹ́ bẹ̀ ìyá rẹ̀ ò ní gbọ́ kó ámọ̀tìmọ̀tì kí wọ́n bì ọ́ ọlọ́run ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó ṣe ìrọ̀rùn fún wa nípa àwọn ẹni tí ọmọ bá kó àwọn igi wọ̀nyí lẹ́yìn ìgbà tí àwa bá ti gbìyànjú láti kójọ àwa kójọ ọlọ́run ẹlẹ́dàá wa olóníkárí kójọ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ọ̀bá fàṣẹ sí àbátìrì kójọ ìwọ wa ń sọ igbe igi tó o kójọ ìwọ kọ́ ló kójọ dídá lọ dá kẹlà ọmọ tó o bí bíbí kọ́ ló bí dídá lọ dá kẹlà ọlọ́run ọba lọ́dá gbogbo wa ìdá kọ̀bọ́ amúrọ̀ fẹ́ ìnàmáyẹ̀kọ̀ ló lẹ́wọ́. فإنما يقول له كن فيكون tọ́tọ́ lábẹ́ bẹ́ẹ̀ káwọn náà wá sọ pé kìí ṣe ànábì Ìsá alayhi salam nìkan lọ́lọ́ǹda pẹ̀lú kún fayakun àwa gan-an látara Baba àtìyá wa kún fàyẹkún Ọlọ́run ti ṣẹ̀dá wa àwọn ẹni tó tara ọkùnrin lásán wáyé àwọn náà kún fàyẹkún ìní Ọlọ́run ti ṣe sábàbí rẹ̀ bẹ́ẹ̀ ni eléyìí lọ́dọ́gba àtàwa tá a ní bàbá tá a níyà kún fàyẹkún ẹni tó níyà tí ò ní bàbá kún fàyẹkún ẹni tá a dá látara ọkùnrin tí ò sóbìnrin kún fàyẹ̀kùn lọ́lọ́run fi dá gbogbo wa. وإن الله ربي وربكم فاعبدوه النبي عيسى ní tó ń bọ̀rọ̀ lọ ó ní Allahu lolúwa mi Allahu lolúwa tìǹà Allahu lẹ́lẹ́dàá mi tí ń tọ́jú mi Allahu lẹ́lẹ́dàá tìǹà tí ń tọ́jú yín àbí ẹlọ́lọ́mìnbí gbogbo ẹ̀yin kèfèrí ayé ẹ̀yọ́jú ọ̀rọ̀ kan yìí sẹ́yìn náà wà lọ́lọ́wọ́n bá mìnbí tẹ́kù ńlọ́dà yín tẹ́kù ní tọ́jú yín tẹ́kù ní mójútó àlàáfíà yín tó ń fi ìdẹ̀ra rẹ̀ tí fi ń tọ́ yín sẹ́yìn náà wà nírú rẹ̀ bí kàlà ẹnìkan nírú rẹ̀ ọlọ́wọ́n bá nìkan òun náà wa ọba tó ní wa ọba tó dá wa wa inna Allaha rabbi wa rabbukum fa'buduhu tọ́ba ti wá dá wa lójú wọ́n lọ́ dé mi ọlọ́run lọ́ yín ọlọ́run ló àwọn àdẹ̀rà rẹ̀ ló fi ń tọ́jú mi òun náà ló ń fi ìkẹ́ àti ìdẹ̀rà rẹ̀ tó fi ń tọ́jú tiyín àti pé èkíní kejì wa àlókè mi lẹ́yìn sámà kí ni ń tẹ́rù máa ṣe fún olúwa ẹlẹ́dàá rẹ̀ ju pé kọjọ́ sìn fún lọ ajẹ́pẹ́ àti àwa àti ẹ̀yin àfi ká máa jọ́sìn fọlọ́ ibẹ̀ láti sórí ire qul ya ahlal kitabi ta'alaw ta'alaw ila kalimatin sawa'in baynana. سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا فقولوا اشهدوا بأننا مسلمون ọlọ́run ló dá wa ọlọ́run ló dá yín agbàpọ̀ lọ́wọ́ bá wa òun náà lọ́ba tó tún tọ́ wa ọba tó tọ́jú wa pẹ̀lú àwọn àdẹ̀rà rẹ̀ ọlọ́run ọba òun náà ló yẹ ká fún nígbà tí èmi pẹ̀lú yín tá a bá ti gbà kọ́lọ̀ wọn bá lolúwa wa tọ́ dá wa kí wọ́n á lẹ́rú yẹ kó ṣe fọ́lùwà tọ́ da ju kọ́ máa jọ́sìn fún lónìí kan lọ. ìdènà tọ́lọ̀ ń sọ pé ẹ̀yin ahlul kitab ẹ máa bọ̀ wá sí di gbólóǹkà tó ṣe dọ́gba láàrin àwa àtẹ̀yìn kíkẹ́ a gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sí Allah a sì gbọ́dọ̀ mú nǹkan mí lẹ́yìn rẹ̀ lórogún apá kan wọ̀ gbọ́dọ̀ má pàkejì láwọn ọlọ́run tí ọmọ ẹjọ́ sì fún yàtọ̀ sí Allah tí ẹ bá wá kọ̀ láti gbà bẹ́ẹ̀ ẹ jẹ́rìí sí pé àwa o mùsùlùmí làwọn ẹ jẹ́rìí sí pé àwa mùsùlùmí làwọn tẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé eléyìí jẹ́ àpèjúwe kan nínú àwọn àpèjúwe tánàbí sọ àlẹ́ ìsìlámù tó ti pàkíyèsí wọn wá síbi kíkọ́ ọmọ ẹjọ́ sì fún ọlọ́run ọba lónìí kan ní ààyè ibòmíì Ànábì Ìsá tún sọ fún wọn yìí pé وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم àti pé dájúdájú ọlọ́run ọba ni olúwa mi òun náà ni olúwa yín ó nìkan ní kẹ́ ẹ máa jọ́sìn fún àwọn sàhábà ní tẹ́ bá rí fàgòdò ẹ̀rọ̀gòdòlá gbogbo àwọn àyà yìí ó ń túmọ̀ sí pé ọlọ́run nìkan ní kẹ́ ẹ ṣe lọ́kàn nínú ìjọsìn ọ̀bùdùlọ́ ìtumọ̀ rẹ̀ ni wáhìdùlọ́ nítorí pé ẹnikẹ́ni ti ń sin lọ tí kò sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn onítàn kò sin lọ ó dìgbà tí ẹ bá tó ṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ìgbà náà la tó gbà pẹ́ ń sin lọ ẹ ṣàkíyèsí ní tànàbí Ìsá ń bá wọn sọ níbí ó ní wa inna Allaha rabbi wa rabbukum fa'budu àti pé Allah ńlọlúwa mi òun náà sì lọlúwa tìyín náà fàbùdù ònìkan ní kẹ́ẹ̀ máa sì nínú àyà mi inna allaha rabbi láìsí wàá inna allaha rabbi wa rabbukum fàbùdù allah ni olúwa mi dájúdájú allah ni olúwa mi òun lọlúwa yín fàbùdù ònìkan ní kẹ́ẹ̀ máa sì ẹ dákú sọ́wọ́ atọ́ kẹ́nìkan kó tó máa fẹ́ nìkan sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́ọ̀ nínú ìjọsìn bí kọ́tọ́ ẹ̀gbọ́n tí anabi Isa tún sọ fún wa ní ayé bomi nínú alukur'an ó ní innahu man yushrik billah faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájú ẹnikẹ́ni tó bá fi lè lọ sẹ́kọ́ sọ́lọ́wọ́n bá pín ọlọ́wọ́n bá ti sàlìjánà lé wọ̀ iná ni ibùpadà sí rẹ̀ àwọn alábòsí òní ní aláràǹtì kan anabi Isa tó sọ gbogbo eléyìí ba la gbàlà káyìn kó tún ajẹ́kọ̀ náà ni ó tún pè wọ́n lọ di ìpè mí ni ká ẹ máa jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbul Alamin wàláhi kò lè ṣeéṣe torí pé ṣáájú anabi Isa àti anabi Isa àti lẹ́yìn anabi Isa ọlọ́run ọba kọ̀ọ̀rẹ́ nìkan kan sílé ayé rí kó wá jẹ́ pé kàkà fáwọn èèyàn pé ọlọ́run ọba nìkan ni ká ẹ máa fún kó a jẹ́ pé ń pèpè lọ sí di wípé èmi ní ká ẹ máa sìn yàtọ̀ sí Allah èmi gan alára ti yí padà mo di ọlọ́ kò sí ànábì kàtọ́ dánrú ẹ̀ wò ni nítorí pé àwọn ànábì yẹn sísà lọ́lọ́wọ́n bá sà wọ́n lẹ́sà wọ́n jẹ́ ẹni tó dájú nínú àwọn èèyàn lásìkò ìgbà tó sà wọ́n lẹ́sà wọ́n sì jẹ́ ẹni tó ní àmánà wọ́n kì í ṣẹni tó ṣe é pé wọ́n á máa jàǹbá àmánà iṣẹ́ tá a fi rán wọn gangan òun náà ni wọ́n á máa jẹ́ ìdí nì nígbà tó lọ́wọ́n bá wa tí ó bi ànábì Ìsá alayhi salam tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù à ń أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب إن كنت قلته فقد علمت تعلم ما في نفسك ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبد الله أجرى أن اعبد الله ربي أن اعبد الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد èyí ń sọ kankan fún wa ju ní tó fi pa mí láṣẹ lọ kíni kíni ní tó fi pa mí láṣẹ àní abudulayi rabbi wa rabbak ike ẹ máa ń sin allah olúwa tó dánu olúwa tó dẹ́yìn náà wa kuntu alayhim shahidan mo sì jẹ́lẹ̀rì lórí wọn ma dumtu fihim ní gbogbo ìgbà tí mo fi wà láàrin wọn falamma tawaffaytani ní ìgbà tí wọ́n lọ́wọ́ bá sì gba tọ́ gbá ẹ̀mí mi mú tó gbé mi lọ sí sámà sí èsì láàrin wọn má èmi ọmọ tí wọ́n ṣe táwọn ń pariwo ní ìsìnkú jésù gbọ́rọ̀ wa jésù gbàdúrà wa ohun ọmọ tó ń ṣe. ìwọ ló ń wò wọn lọ ọmọ tí wọ́n ṣe ìwọ lẹni tó ma ìwọ lọ bá ti ń rí gbogbo nǹkan ọlọ́mọ sì wà lọ́nà kí èèyàn wá jẹ́ni tó ṣìnà kó tún máa mú mi sí i ànábì tó ń pè náà nù ọ sọ fún ọ ó ní nǹkan tó ń sọ fún yín ó náà ní ẹsìn ọlọ́run ọba tó dá mi ọba tó dá yìí náà ẹ má sìn nǹkan mi yàtọ̀ sí Allah Ìsá nínú àyà yìí àti bó ti wá nínú àyà mi. إن الله ربي وربكم إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم أتوا بي شوف أسي عليكم واو وإن الله ربي wa rabbakum fa'budu mọ mọ ọlọ́run lẹ́lẹ́dàá mi ìwọ náà mọ lẹ́lẹ́dàá rẹ kò tó tá a bá máa sìn lónìí kan ṣoṣo nítorí kọ́ ọmọ lẹ́lẹ́dàá rẹ wọ́n ń pè ní tawhidu ar-rububiyyah kọ́ ọmọ wa sìn lónìí kan ṣoṣo wọ́n ń pè ní tawhidu al-uluhiyyah.

ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kèfèrí ni wọ́n torí wọ́n gba tawhid al-uluhiyya kí n gba ọlọ́run ọba lóluwa ẹlẹ́dà kò tí ì sọ mí di mùsùlùmí àfi tí mo bá tó gbà pé ó nìkan ni màá máa sìn ní ìsìnkọ́lọ̀ sí nǹkan kan pẹ̀lú ọlọ́run wọ́n wá wí fún ọ igi ọ̀sẹ̀bọ ni ọ nítorí pé Ṣàngó lọ ń tẹ̀lé oníṣègùn ti gbàgbọ́ lọ lọ́dọ̀ mi káàfìrí ni ọ nítorí pé Abu Lahab gbà bẹ́ẹ̀ Abu Jahl gbà bẹ́ẹ̀ ọ̀ mo gbà pé ọlọ́run ló dá mi ní kíni mo gbà pé ọlọ́run ló dá sámà ní kíni mo gbà pé òun ló dá lẹ̀ táǹtẹ̀ ní kíni mo gbà pé òun ní rọ́jò ní kíni mo gbà pé òun ní pèsè fún wa ní kíni tó o bá tara gbogbo mọ́gbà mọ́gbà yìí lọ sí di pé ajẹ́kọ̀ nìkan ló kí n máa sìn onìkan ní sì máa sìn káfíìrì náà ló tún máa jẹ lè túmọ̀ sí pé ọ̀pọ̀ ẹ̀ máa yé àwọn èèyàn abẹ́ àbúradà ìgbàgbọ́ tí ò tí ì sọ wọ́n di mùsùlùmí ni wọ́n wà nítorí pé ọgbà pọ́lọ̀ lọ́dọ̀ ọgbà pọ́lọ̀ wọn bá lólùpèsè ọgbà pé ọlọ́wọ́n bá òun náà lọ́ba tó ní gbogbo nǹkan gbogbo eléyìí ò tí ì sọ ọ́ di mùsùlùmí kò tí ì yọ kúò nípò pé ò tí gbàgbọ́ ó dìgbà tí wọ́n bá tó gbàgbọ́ lódodo pọ́lọ̀ wọn bá nìkan la gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ sìn kankan mí lẹ́yìn Allah ìdí ni ìtànàbí sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi ní kọjá gbogbo àwọn kèfèrí lógun a ọlọ́ni wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tọ́ba bí wọ́n léèrè pé ta ló dá yín ọlọ́ni mo búra pé wọ́n dá pé Allah ẹ àwọn baba Ṣàngó ẹ àwọn abọ́yadé ẹ àwọn abọ́ rẹ̀ náà lónìí ta ló dá yín ẹ pé gbogbo wọn àwọn náà sọ pé Ọlọ́run ètí ọba ma Allah ó lè sọ pé òòsà òkè òòsà wo lọ́wọ́ àlókè nínú tiwọn àwọn náà gbà ìpọ́lọ̀ wọn bá lọ́dá wọn ṣùgbọ́n gbígbà tí wọ́n gbà pọ́lọ̀ lọ́dá wọn ìgbàgbọ́ yìí kò lé wọn kúrò nídìí ká máa bọ̀gún kò lé wọn kúrò nídìí ká máa bọ ọ̀sà kò lé wọn kúrò nídìí ká máa bẹ̀sù kò lé wọn kúrò nídìí ká máa bọ Ṣàngó kò lé wọn kúrò nídìí gbogbo ẹbọ gbogbo wọ́n tó ń pe àwọn aṣẹ́wù wọn wọ́n ń pe òkú wọ́n ń pa ìjànú ń pa àwọn awin eléyìí lọ́sọ̀ wọn di ọ̀sẹ̀ bọ̀. tẹ̀sùbáàrí ọba gùn láti ilẹ̀ yìí ọba irọ́ ọ̀sẹ̀bọ náà ni ẹni tí ó bá ti máa sọ ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ọ̀sẹ̀bọ ni. wọ́n bá tẹ̀sùn bá aláṣọrù títí lẹ́fi má yá Sheikh Abdul Qadir yá Sheikh Abdul Qadir yá Sheikh Abdul Qadir ọ̀sẹ̀bọ ni ọ́ torí kò ọmọ ẹsìn lọ. báwo wá nígbà wọn sọ pé yá Muhammad yá Muhammad yá Muhammad anabi sallallahu alaihi ló ń pè é anta mushrik ọ̀sẹ̀bọ ni ọ́ ọlọ́run ọba nìkan là á pè àwọn ànábì ọlọ́run ní kọ́ alẹ́ kọ́ ẹ̀ wa inna Allaha rabbi wa rabbukum fa'budu olúwa Allah lolúwa mi Allah lolúwa tìǹà fa'budu ajẹ́pọ̀ nìkan máa sìn lónìí kan. هذا صراط مستقيم إليني وجوانا تولى قارا اهدنا الصراط المستقيم ألا fi wá mọ̀nà lọ sójú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tí ò lọ kọ̀rọ̀kọ̀rọ̀ ojú ọ̀nà tọ́tọ́ yẹn ọ̀nà ni tawhid ojú ọ̀nà tọ́tọ́ yẹn ọ̀nà ni al-Islam ojú ọ̀nà tọ́tọ́ yẹn ọ̀nà al-Qur'an ojú ọ̀nà tọ́tọ́ yẹn ọ̀nà sunna gbogbo eléyìí wọ́n ń pè ní ikhtilafu tanawwu' ọ̀rọ̀ oríṣiríṣi dáhùn olùmọ́sọ yìí ìyapa ni tí ń tọ́ka sí pé oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ló ń túmọ̀ sí as-siratul mustaqim tọkọ̀ òsìta kò kejì at-tawhid ni siratul mustaqim kásọ̀ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn olójú ọ̀nà tó làgàrà ó lè máa ṣẹbọ sọ́lọ̀ nǹkan wa sọ pé mùsùlùmí ni ọ ìdí nìkan ó fi máa ké tatata ẹ má ṣẹbọ sọ́lọ̀ ǹjẹ́ máa ẹ má ṣẹbọ sọlọ jama ó ní a tàbá lọ́dọ̀ àwọn bàbá títà ń tún ṣe á tí ó ṣẹ̀sìn ni à ẹlẹ́sìn ni yín nù ẹ ṣẹ̀sìn bàbá yín báwo bàbá yín máa ṣànàbì àwọn bàbá yín sì ṣe nǹkan tó ṣe sọ lẹ́nu ni àmẹ́sìn ọlọ́run bá sì ṣe gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ yọ ọ̀yà ni ẹ̀sìn ni wọ́n ní kẹ́ wá ṣe láyé kìí ṣe pé ọmọ tẹ̀lé lánàá àwọn bàbá rẹ̀ bóun bàbá rẹ̀ tiẹ̀ ti wá bàbàrà tó bá tí ọmọ sí ọlọ́nà tó fi lọ wọná rọrùn bàbá wò bàbá ti ń yàgbẹ́ bàbá wò bàbá ti ń tọ̀ bàbá o bàbá tí ọ̀dà kankan mà tó fi lọ dúró níwájú igi àti ìpẹ́ tí ń sọ pé sàánù mi mọ̀tẹ̀ ń ra mọ̀tẹ̀ ń tí ìpẹ́ àti igi. táwọn bàbá àwọn tí wọ́n gbọ́n ara ń dáná bí sallallahu alaihi wasallam tó fi ń yá àwọn kèfèrí Kùrẹ́ṣì nu nípa tẹ̀yìn àtàwọn bàbá yín ẹ̀ ríran. sẹ́rù bàbá ń ríran bàbá tó ti pé dẹ́bí nù eléyìí tí wọ́n máa jẹ lóúnjẹ olóòtú ya èrè tiẹ̀ nígbà tí nigbati tí ó fi gbẹ́ nígbà tí ilẹ̀ sú tẹ́bi ń pa dẹ̀bí inú rẹ̀ náà ló tún kó jẹ gẹ́gẹ́ bí oúnjẹ alẹ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ ọlọ́run tó ti forí balẹ̀ fún látàrọ̀ ló tún jẹ pé tó èmi ò lè mi o èmi ò ní pè mí báyìí wọ́n jẹ ọ̀dùn ó sì tún jẹ nǹkan kan ṣẹlẹ̀ mímí mí jẹ ọlọ́run àwọn bàbá tó ti fún ọmọ nǹkan kan ju fún ọkọ fọlọ ẹ máa kíyèsí o wàláì sẹ́yìn ọba sọ́ra pẹ̀lú àṣà wa Yorùbá yìí wàá kú ní káfìrì tẹ bá gbé orin táwọn olórin kọ tẹ gbé sórí àtẹ ẹ rí i pé tẹ bá mọfọ ẹ rí i pé majority orin táwọn olórin kọ wàláì ọ̀fọ̀ lọ́pọ̀ mbẹ ọ̀fọ̀ lọ́pọ̀ mùsùlùmí sì nìwọ wọ́n tó yẹ kó jẹ́ pé alukurani là ń gbọ́ lẹ́nu rẹ̀ àdìsí anabi sallallahu alaihi wasallam ló àwọn gbólóyìn rántí ọlọ́ọ̀ni jáde lẹ́nu rẹ̀ wọ́n náà wà máa kọ orin yẹn àwọn orin tá ń kọ bóyá jòjó ni bóyá fújì ni bóyá àdàkú àdá ni gbogbo àwọn orin tá ń kọ tó bá wò dáadáa ó rí fọ́fọ́ ni wọ́n ń pa olórin yóò máa pòwe ẹ̀yin yóò máa pọ̀fọ̀ yóò máa sèse pọ́ńpòwe àwọn ẹni tó fẹ́ ti ọlọ́nà tó fẹ́ kí wọn náà sọnù gẹ́gẹ́ bíi tí wọ́n fẹ́ ah, ẹ wá èdè yorùbá ni nísìnyí olórin sọ pé ẹ̀mú kan kì í mọ́jọ́ kì í mọ́jọ́ kọjọ́ ọmọ yọ èdìdì kì í sì dí òrùn kì í dí òrùn kó òrùn ọmọ yọ kí ni wọ́n ń pè lóun léde yorùbá ọ̀fọ̀ bíìtì ni wọ́n ń pè wọ́n náà wọ́n ń kọ́ wọ́n sì lùlù sí wọ́n náà ń torí pé ẹ̀mú kan kì í mọ́jọ́ kì í mọ́jọ́ ìwọ bàbá mi máa mọ̀ ọ́ pọ̀pọ̀ ìwọ bàbá làdá mi ọ́ pọ̀pọ̀ ìwọ tó ṣe tẹ̀síìrì ọ́ pọ̀pọ̀. láti wá pé ẹ̀yin kúrò ń tù ẹ wá wò fẹ́ẹ́ fi fọrin yẹn mú wa orin yẹn gbalẹ̀ ọgbọ́kọ́ ọgbà gbogbo ayé débi bí àwọn èèyàn tó bá ń lọ wọn yìí sábà lé pété mété orin yẹn ní kálukú ọmọ akọ kódà tí wọn bá tún lòlù yóò tún máa lu tẹ́ntẹ́ntẹ́ntẹ́n tẹ́ntẹ́ntẹ́ntẹ́n lé náà ló ṣe jẹ́ pé ọlọ́run kọ́mọ̀jì asorí ibú pẹ̀lú àwọn orin yẹn lẹ́yìn pé wọ́n ti kókò kókò sáwọn èèyàn lágbárí ọkọ̀ ni lóríṣiríṣi òun jáde òun dẹnu gbó níbi tí wọ́n ti ń ṣe kinní kan kékékékékéké òun débi kan níbi tí wọ́n ti ń ṣe kinní kan gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ àwọn tí ń pọ̀ pọ̀ ní exactly ọkọ̀ ní nǹkan ti ń wí òun á sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe kíníkà ẹ̀ máa ṣe kíníkà kéńkéńkéńkéńké ẹ̀yin kíníkà ẹ̀rẹ́ ìran ọkọ̀ tètè tètè lu o ẹ̀ máa lu o lu o gbọ̀gbọ̀gbọ̀gbọ̀. ẹ dá ìwé tí mo ṣe bí èdè Yorùbá dá akọ irọ́ lásán èdè Yorùbá wò lọ́dà abọ́ ń pọ̀fọ̀ ń pọ̀fọ̀ wọ́n ti ṣe ṣírk billah irú rẹ̀ pọ̀ irú rẹ̀ pọ̀ torí ẹ̀ kálíbà sílọ̀ á sọ pé kọ́ da gbogbo àṣà Yorùbá nù ètò ọba da ọ̀ àmú ètò ọ̀tá pẹ̀sìn ọlọ́run ọba wa ètò ò lè jẹ́ kó wọná rọrùn àmì ètò ọba ti jẹ́ pé yóò di ọwọ́ ná àfilẹ̀ o yóò bá kí ni kí la fẹ́ fi ṣe ọ àlọ́wọ́ já nàmà pé ọlọ́run torí yóò bá ti mọ jẹ́ mi ọmọ yóò bá ní mí nì. torí pé ọmọ yóò bá ti mọ jẹ́ mi so ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ àyàfi kọjá pé ọ̀fẹ́ dáadáa fúnra rẹ̀ yóò bá kí ni ṣé àṣà ló fi wà lìjánà ní àbẹ́sì ẹ̀sìn láfi wà lìjánà ẹjẹ́ á máa kíyèsí sẹ́rí gbogbo àwọn èèyàn púpọ̀ àwọn ọ̀mẹ̀sì ìlọ́pàá ló fi jẹ́ pé gbogbo nǹkan yóò máa yọ lẹ́nu tiwọn àwọn máa wò pé ibi yóò bá là wà èdè wa nù bá a ṣe pọ̀fọ̀ nù kó wọn máa tinú orin kọ́ wa lọ́fọ̀ ọba mọ̀ àwọn náà ni ó sì tún jáde ó sì ní sí mi láyìn yàá sin tí ò bá lẹ́wọ̀ onítọ̀mọdé tà lálàgbà yàásín tonílé pẹ̀lú àlejò yàásín ẹ wá yóò gbà lẹ́wọ̀ ṣé eléyìí ń bẹ̀sì jẹ́ ni àbí ń tẹ̀sì onáà ni ó sì tún máa pọ̀ mọ́ kẹ́ ẹ wo gbogbo jagbajagba nígbà tí yorùbá ti mẹ́sìn torí ẹ̀ anabi Isa ọmọ Mariam ó kúkú pè wọ́n ọlọ́run nìkan ní ká ẹ̀sìn ẹ má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn wàláhì ó ké tatata ó wí tó ṣùgbọ́n adájọ́ ọ̀sọ̀nù kì í gbọ́ fèrè ọlọ́dẹ o ìgbàdí ànábì Ìsá tọ́lọ́gùn rẹ̀ pọ́lọ̀ nìkan ní ká ẹ máa sìn àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn gbọ́ àwọn gbà ọlọ́run ẹlẹ́dàá wa ni falamma ahassa Isa minhumul kufr qala man ansari ila Allah gbàtí Isa aleyhi salam tó fura sí pé gbogbo bó ń ti ń pè wọn lọ sí di ẹgbàgbọ́ àìgbàgbọ́ náà wọn bẹ̀ sí ó wá bí wọn pé ẹ̀dá ta ni nínú yín ni ó ràn mí lọ́wọ́ láti rìn sí ọlọ́run ọba lọ́wọ́ ọyẹ ah, kéèyàn kó sórí àtẹ ká dàálẹ̀ ká tún sà ká mẹni tó wà pẹ̀lú wa ká tijú bí ẹni tó ti kú ká lè mẹni tó fẹ́ràn wa talẹ́yìn náà nínú yín tí ọ̀ràn mi ṣe láti jẹ́sìn ọlọ́wọ́ bá ga gbogbo èèyàn lọ́ba sọ ọ́ ẹnìkan kan dáhùn àfàwọn sàhábà rẹ̀ ìyẹn ni pé béèyàn bá pé gba tó bá pẹ́ gbẹ̀rún tó bá ń sọ fún ọ pé a wà pẹ̀lú rẹ̀ wàláhì ọ̀gbọ́dọ̀ gbàgbọ́ a kì í mọ rẹ àfi lọ́jọ́ ọ̀pọ̀njú ọjọ́ ṣòro là á mọ̀ rẹ̀ ẹgbẹ̀rún pèjì àwọn ẹni tí wọ́n sọ pé máa ń sọ àwà lẹ́yìn rẹ̀ àwọn mùnáfìkì ni o àwọn ẹni tí ń fi rìn àti àwọn àtàwọn tí wọ́n gbogbo wọn ní sọ ànábì Ìsá wa fẹ́ sọ ojú abẹ́ ń kò ní ìtàn tani nínú yín ní ọ̀ràn mi ṣe láti gbẹ̀sìn ọlọ́wọ́n bá ga ẹnìkan kan ọ̀dáhùn àfàwọn hawariyun qala al-hawariyun nahnu ansarullah amanna billah washhad bi anna muslimun àwa làwọn ọ̀ràn ọ̀sẹ̀ torí pé àwa gbọ́ lọ́wọ́n bá gbọ́ alárànṣe àwọn afẹ́kọ̀ọ́ jẹ́rìí pé mùsùlùmí là wà jama torí ẹ tí wọn náà bá jẹ ẹni tí ń pèpè lọ sí díẹ̀ àwọn nìkan ń gbọ́rọ̀ rẹ̀ àwọn eléyìí náà ń pọ̀ ń sọ rí wọ́n gbà pé gbogbo wọn ní ń gbọ́ ó ti jọ lílò ó ti jọ lílò a ti ń pariwo ní ọjọ́ ti pẹ́ tó bàbá ẹ bí màmá ẹ tó bá pa àwọn ni wọ́n kú mọ́sòkò mọ́sọ̀kù wọn náà sọ pé ah inṣàlá inṣàlá ah àwa ti gbọ́ inṣàlá labari tata tẹ́ǹtì iwájú lé nígbà bàbá rẹ̀ kú tẹ́ǹtì ti jẹ́ ẹ ẹ ní bínú ni ó <laughs> a ní bínú àbọ̀lọ̀ kọ́ mẹ́bí àwọn akọ́lá mú ọ ẹ ń tó tẹlẹ̀ ní pé àwọn ará lé wa wọ́n burú pọ̀ wọ́n lọ́mọ tí ọba ti sòkú ìkò ní dáa gbọ́rọ̀ torí tọ́lọ̀ tó ìwọ náà bá ti kó ń wó màálù àsìkò lílò là á mẹni tó ní ìmánì àmọ́ mọ̀ máa ń kẹ́kọ̀ọ́ tó ń kàn wá sí ìdánilẹ́kọ̀ọ́ tó ń wá sílé ẹ̀kọ́ á ní mà wàláhì ẹjí ó dọjọ́ lílò àsìkò sọ̀láàtì là á mọ ọmọ tó gbọ́ àlàyé bá a ti ṣe sọ̀láàtì tí sì ń ṣe ti ẹ̀dá àmọ́ ọ̀nà ìṣe sọ̀láàtì rẹ̀ wà ń darúkù gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe ń ṣe tiwọn náà aláwọ̀ làmá wọ ẹni tí ń bọ̀ ṣe à é èsì ọmọ ilé kí ó lélẹ́yìí ọmọ ilé kí ó náà la ilaha illallah à ah, eléyìí ti jẹ́ àfi àsìkò ṣòfò lórí ẹ̀kọ́ tá à ń kọ́ bẹ́ẹ̀ torí àsìkò lílò là ń mẹni tó gbẹ́kọ̀ ìgbà tí àná fi ìta ti ń ṣe wàhálà bọ̀ ó wá rí i pé ọlọ́run mọ̀jà ṣe wàhálà dànù gbogbo kó wá gbogbo kálukú bí ìwà àgòsí bí ìwà ń bẹ pẹ̀lú yín gbogbo ẹ̀ náà là ń rí ọ̀dà ta ni ọ̀ràn mi lọ. àwọn ẹjọ́ dà ó wọn ò ju ohun ẹrẹ lọ torí ẹ ẹ máa wò wò àwọn ànábì tó ọlọ́run gangan nù ọlọ́run rà wá káyìí sì ránṣẹ́ ọlọ́ àìsí ànábì àákàn kẹ́kọ̀ọ́ ń pẹ́ ẹ̀ láti rí pé ká máa ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ fún wa àìmọye ẹ̀sán jẹ́ tá à ń bá pàdé àìmọye ẹ̀sán jẹ́ àìmọye ẹ̀sán jẹ́ wà bá a sọ pé a kọ́dà gan-an láti gba tẹ́ ti sọ́la ẹ̀sùn náà a kọ́dà a a náà lọ́ba dé oníjọ́ tí wọ́n bá lò a kọ̀rọ̀ <laughs> torí pé kò sí ètùrọ̀ ọlọ́ọ̀tẹ́lẹ̀ náà àìmọye rọ́ so àwọn anabi ọlọ́run wa ń kọ́ àwọn rí tó ẹ wá wò bá anabi ìsàsẹ̀ tó yóò máa fi hàn yín pé lóòótọ́ ni bí ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn anabi ọlọ́run ọmọ orogún la jẹ́ bí ọmọ orogún la jẹ́ sẹ́mi kọ́ àwọn ọmọ orogún bàbá wọn ọ̀kan náà ìyá wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn tí gbogbo anabi mú wa ọ̀kan ni. ẹ máa ṣe lọ́ọ̀lọ́ nìkan ẹ má fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́ nínú ìjọsìn tẹ bá mi tó mú tọ́ tako eléyìí wá ẹgbẹ́ fún. wa laqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ni a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn ni kí wọ́n máa pa àwọn èèyàn lọ sí ìdí ẹ̀ anábì kò sí sọ́kọ̀ kí ẹ máa bọ́ bí ẹ máa bọ̀ pẹ̀ àwa wí tán ọ̀kan wa ń wíwèé kú wí káyé ọ̀là nàbí yorùbá lọ́ràn mìíràn ẹ gbọ́ sọkúsọ mọ̀ràn mìíràn tó ń ga ti dò sàmọ́ yorùbá lọ́wọ́ kó ń gbọ́ tó kú ọ̀ràn mìíràn ìdíje ní pèpè lọ kẹ́ ẹ máa bọ́ kí kẹ́ ẹ máa bọ́ pẹ́ ní. ó bọ́ kí bọ̀ pẹ́ ọwọ́ àníyàn ah, nígbà tó ti jẹ́ pé ọlọ́run ti ló ń gbé ànábì kọ̀ọ̀kan dìde nínú àlùmọ́ kọ̀ọ̀kan tí yorùbá náà ti dá àlùmọ́ tiẹ̀ lọ́tọ̀ lórí ahọ́n rẹ ànábì wo wá ti yín ọlá ànábì ọ̀ràn ẹgbẹ́ sọkúsọ. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwọn tí ń pera wọn ní kìrìsìtẹ́nì ó ká pé wọ́n ń sin lọ́n nìkan wọn kankan sorogún pẹ̀lú ọlọ́ nínú jọ̀sùn wàlẹ́kìn kò rí bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ bọ́ ni wọ́n o àwọn náà ń bọ́gi wọ́n ń bọ́ pẹ̀lú ó lè jẹ́ pẹ̀lú wọ́n fi màgbélébù ó lè jẹ́ kí ni wọ́n fi gbẹ́ kí ni wọ́n ń bọ àgbélébù náà ni ẹ̀rí tí wọ́n kọ́ fọwọ́ sọrí wọ́n fi sàyà wọ́n fi sàyà àgbélébùlization ni wọ́n ti fáyà bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pé àgbélébù òun náà ni wọ́n gbàgbọ́ torí rẹ̀ wọ́n ní ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímá ṣírkùn billah ìṣẹ́bọsọ́lọ̀ ìwọ́tọ̀ wa dá kankan mà ọwọ́ asọ̀pọ̀lọ̀ nǹkan náà lẹ́jọ́ ń sìn ẹ̀ kúkú mẹ́nijọ́ wà lẹ́jọ́ náà á kó burú kéèyàn ọjọ́ lódò wàláhì ó burú kéèyàn ọjọ́ lódò ẹni tí ń sin Allah qul huwa àtẹni tí ń sin mẹ́ta lọ́kàn tí wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba o. torí ẹ̀ ni ìgbà tí wọ́n máa ṣèbéèrè wọ́n sọ pé ǹjọ́ wa tọ́ kọjá pé bóyá ìpàdé pawápọ̀ ìjókòó fẹ́ pawápọ̀ mùsùlùmí ń bẹ ń bẹ àwọn nàṣọ́ra wà ń bẹ wọ́n á ní afẹ́ àdúrà bẹ̀rẹ̀ látẹnu mùsùlùmí àdúrà parí látẹnu nàṣọránì sọtọ pọtọ torí pé ní ọjọra wọn lẹfẹ máa fi kóra wọn ntí ó ti yà wá ti ń yà wá tẹ́lẹ̀ náà ńlẹ̀ pé kó so wá pọ̀ kò lè so wá pọ̀ láéláé a nídìí ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ó ti kàn a sì mọ̀ pé ìpèpè lọ síbi kí gbogbo ẹ̀sìn ó di kan òun gángan fúnra ara rẹ̀ ìṣèkèfèrè ni àbí bò lẹ́sẹ̀ tẹ́ fi wéra wọn àwọn ẹni tí ń sin Allahu lónìí nìkan ṣoṣo àtàwọn ẹni tí ń sin nǹkan míì sáyàtọ̀ sí Allahu ọ̀nà wo la fẹ́ pàdé àlè pàdé láéláé torí rẹ̀ lakum dinukum wálé ẹ̀dín ẹ̀fọ́ mú tiyín ẹ̀yin lẹ́lẹ́sìn yín àwa la ní tiwa kò sí tó parapọ̀ ọlọ́ọ̀kan náà lẹ́jọ́ ń sìn báwò káàjọ sin lọ́ọ̀kan náà o àwa ń sin Allah àwọn máa ń táwọn ń sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pọ̀rọ̀ ọwọ́ ò lè jọra wọn láéláé lẹ́yìn náà tí ò lè pawápọ̀ nísìnyí ìgbà tí wọ́n ní kí mùsùlùmí ó ṣàdúrà ó ń ṣàdúrà pé tọ́ ọlọ́run wọn nìkan làwọn sìn a sì mọ̀ pé wọ́n nìkan la gbọ́dọ̀ sí a sì mọ̀ pé tá a bá pẹ̀lú mí wa ti ṣe kèfèrí ojú ọ̀nà àti wọn náà rọrùn nu ìdínú táwa fi ń sin wọn níwọ̀n nìkan ṣoṣo yàtọ̀ sáwọn ẹni tó jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ làwọn ń pè wá gba àdúrà wa sẹ́wọ̀n káwọn tó wà ń bẹ̀ wọ́n pé ó ń bù wá ni àbí báwo ni ìgbà tó náà tún dé yọ ni ọgbọ́n ní fún bàbá ọgbọ́n ní fún ọmọ ọgbọ́n ní fún ẹ̀yin náà tún máa ń pè ọ̀fẹ́ dagboru ni ìgbà <laughs> tí ò lè pa wá pọ̀ ni tòtòrí délé yìí lakum dinukum waliyadin kíkálukú mójútó tiẹ̀ nítorí wàá ṣẹlẹ̀ sáwọn nasọ́ra ni pé sẹ́rẹ́ àwọn yahudi àwọn làwọn ń tẹ̀lé anabi musa aleyhi salam wọ́n kórìíra anabi isa aleyhi salam lágbọ́n méjì agbọ́n alákọ̀ọ́kọ́ ńlọ nàdá gbàbí kọ́ ọmọ bàbá rẹ̀ màmá nìkan ni wọ́n mọ̀ iná ni wọ́n fi sọ pé wọ́n ń sọ fún Mariam pé ma kana abuki imra'a saw'in wa ma kanat ummuki baghiya bàbá rẹ̀ sèyàn kéyìn ìyá rẹ̀ sì sùn pàṣágà ó ní wọ́n ti wá gbọ́ ọmọ wa ó rí kọ́ máa zì náà ni. ẹni wọ́n fi fìtínà rẹ̀ títí tọ́lọ̀ fi gbé lọ sí sámà. agbọ̀n kejì sẹ́rà nàbì Musa aleyhi sẹ́lẹ̀ wọn là nàbì àgbà láàrin àwọn ànàbì ọmọ Israẹl kẹ́gbẹ́ ó tóbi ju gbogbo àwọn ànàbì wọn yòókù lọ. gbọ́ àwọn ànàbì wa wá lẹ́yìn Musa wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo ànàbì kọ̀ọ̀kan tó wá lẹ́yìn Musa ìlànà Musa síra Musa ni gbogbo wọn tẹ̀lé ìgbà tí wọ́n Ìsá wá dé lẹ́yìn ànábì Musa ìwọ́n wá sọ pé kìí ṣe pọ́ yapa sí gbogbo ìlànà Musa ṣùgbọ́n àwọn agbọn fìkan wà tó ti yapa sí ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم ó ní kìí ṣe pé màá tako gbogbo ní bí musa mu wa ṣùgbọ́n àwọn ibìkan wà ṣe ti ya i gẹ́gẹ́ bó fi tèmi ó ṣe wá ọlọ́run tó wá pé mi síra ọ̀sọ̀ ẹ gbọ́rọ̀ wọ́n mú síra mi wá rí ibi tán ti kakọ́ dànù ibi tán ti wá bẹ̀rẹ̀ sí ní lépa rẹ̀ páwọn ọ̀pá ọlọ́run ọba ẹlẹ́dàá kò fún wọn pa gbígbé lọ ọlọ́run ọba gbé lọ sí sámà ó lè máa ro lórí rẹ̀ sáà ti máa sọ jáde kọ́ ọ máa sọ pé kí ló dé tọ́lọ̀ fi gbé lọ sí sámà ọlọ́run lágbára láti sọ fún wọn pé kí wọ́n gan àwọn ẹni tó fẹ́ mú ọlọ́run lágbára láti sọ fún wọn pé kí gbogbo wọn kí wọ́n di ayérada lójú kan náà bẹ́ẹ̀ kí wọ́n má máa ń tí wọ́n ṣe má. èyí sọ fọlọ́ pé bóòlù ṣe ṣe báyìí tó ṣe báyìí la yusalu amma yaf'al wa hum yusalun a kì í bi ọlọ́run nípa tó ṣe kékeré ló fà tó fi ṣe báyìí tó fi ṣe báyìí nítorí wọ́n Allahu ilayhi tó ti wá kú kò ń bẹ láyé láàyè àmọ́ sánmà ókè kí ni ń jẹ kí ni ń jẹ ta ló ń bá ń pòròdúsì rẹ àwọn sọ pé lẹsọl amúrú fi sàmà ì sàl amúrú fi ọ ní ti ń ṣẹlẹ̀ ń sánmà ọ̀dàbí ní ti ń ṣẹlẹ̀ nílẹ̀ torí rẹ̀ sọ dàgbà ni ah ọlọ́lọ́mọ iye ewu tí ó ti hù nísìn ọlọ́lọ́mọ bí ó ṣe dàgbà tó nísìn laysa al-amru fi as-sama kal-amri fil ard ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nínú sánmà kò dàbí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ilẹ̀ gẹ́lẹ́ bọ́lọ̀ ti gbé lọ sí sánmà náà wọ́n sọ kalẹ̀ níjọ́ tọ́lọ̀ ń bá ní kọ́ sọ kalẹ̀ yọ wàá lo ntọ́sẹ́ kù fún nínú gbèsè ayé rẹ̀ tọ́ba dé kò ní gbàǹkankan àyàfi ìsìláàmù yọ pa ẹlẹ́dẹ̀ eléyìí tẹ̀ ń jẹ tẹ̀ ń pàtẹ́ la Ànábì Ìsá yọ fọ́ àgbélébú eléyìí tẹ̀ kà fún àmì olúwa tiyín kò ní gba kankan àfi ìsìláàmù tó o bá kọ̀ láti gba ìsìláàmù kúkú ló kù gbogbo bíi tẹ̀ mí Ìsá bá dé àwọn kèfèrí ọ̀mọ̀ kú ni yọ wá lo ntọ́sẹ́kù fún nínú ìgbésí ayé lórí ìsìláàmù kó tó di kọ́ lọ́wọ́ gbẹ̀mí rẹ̀ padà ètò túmọ̀ sí pé à ń sọ fún ọ pé gba islam kó lè bá a sóríire islam nìkan lọ́nà ó nìkan lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ṣe ìwọ náà ti gbọ́ ntọ́wá sẹ́kù ní ìsìn nípa ẹni tó gbọ́ tí ó gbà olókùn tí ó rojọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá di jọ́gbé ní àlùkò yá mi. àwùjọ àṣìtúnke gbogbo ọ̀nà téèyàn fi fọ̀nà téèyàn fi fọ̀rọ̀ ránṣẹ́ ni láti wí tá a ti fi ránṣẹ́ báyìí wípé gba Islam kò lè bá a là. a ti lè mú tẹ̀sílámù ẹgbẹ́ islam kẹ́lẹ́ bá dà torí pé inna dina inda Allahi al-islam anabi isa tiwa ni tiwa la anabi isa gẹ́gẹ́ bí anabi musa ṣe jẹ́ tiwa anabi yusuf ńkọ́ tiwa ni anabi yaqub tiwa ni anabi dawuda tiwa ni anabi suleimana tiwa ibrahimu tiwa ni ismailu noah tiwa ni tó anabi wa muhammad ọ̀gá anabi tiwa ni gbogbo wọn ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam muhammad ọ̀làgbọ́dọ̀gbàgbọ́ ló ti ń di àti ní ẹ̀kọ́ sí wẹ́wẹ́ tó yẹ pé gbogbo tó mú wa fún wa agbọ́dọ̀ tẹ̀lé gbogbo tó ní ká pàdé agbọ́dọ̀ pàdé wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo tó anabi bá mú wa fún yẹn gbà gbogbo tó bá kọ̀ fún yẹn pàdé torí di ẹlẹ́yìn nígbà tí Pọ́ọ̀lù dé bọ́ọ̀lù lọ́ọ́ da gbogbo nǹkan rú mọ́ wọn lọ́wọ́ ọ dàrú ńlọ́kọ́ wọn mẹ́ta lọ́kàn ńlọ́kọ́ wọn ní méjì lé mẹ́ta gbogbo ẹ̀ fi di bó ṣe dì mọ́ wọn lọ́wọ́ torí ẹ̀ ní ẹ̀rí pé nínú àdúrà tá a máa ń ṣe lójoojúmọ́ nínú suratul Fatiha ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wàlẹ́ bọ́ọ̀lì ọlọ́run fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tá a ti wà lórí ẹ̀ yìí má jẹ́ kí a pàṣẹ má jẹ́ a fi ilẹ̀ nítorí pé tí nǹkan rẹ bá dáa ó tún máa bẹ́ lọ́nkọ́ má bàjẹ́ nù ojú ọ̀nà àwọn ẹni tó ti pé dẹ̀ra rẹ lé lórí àwọn ànábì ọlọ́run àwọn ẹni òdodo àwọn ẹni tó kúkú ṣẹ̀yí dí sójú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga àtàwọn ẹni rè àwọn eléyìí lálábàárìn tó ti pín wọn rẹwà jù ojú ọ̀nà tí wọn là ń fẹ́ kó fọ̀nà mọ́ wá lọ sídi rẹ̀ kèésì ojú ọ̀nà àwọn ẹni tó ti bínú sí kèésì sojú ọ̀nà àwọn ẹni tó ti sọnù tàlẹ́ni tọ́lọ̀ ti bínú sí anabi sallallahu alaihi wasallam ló ṣe tafsiri bẹ́ẹ̀ ó ní al-yahud àwọn yahudi àwọn ọlọ́jọ́ sátidé àwọn ọlọ́lọ́ ń bínú sí abọ́ọ̀lùn àwọn ẹni tó sì nà níta ni àwọn nàṣọ́ra àwọn ọlọ́jọ́ aláàjì àwọn ọlọ́jọ́ sunday àwọn ẹlẹ́ni tó sì nà lè má dá torí pé àwọn ẹni lọ pẹ̀lú àìmọ̀kan. ìdí nu tí gbogbo ẹ fi di jó tó fi di káta déréke tó fi di ká máa dáwó eléyìí tí ọ̀la kọ́ lẹ̀ tó fi di gbogbo àwọn oríṣiríṣi ìranù torí ẹ ẹ ní ma oore tí ń bẹ nínú ẹ̀sìn Islam àfi tẹ́ bá máa burú tó wà nínú ṣèkèfèrè ìwọ lọ fẹ́ kówó kalẹ̀ owó àìní owó tọ́lọ̀ ọ̀bẹ ọpẹ́ kọ san zakat lọ́lọ́ ní kọ san ọ wá fẹ́ kówó kalẹ̀ wọ́n wá gbé apẹ̀rẹ̀ kalẹ̀ níwájú àlùfáà àjọ látọ̀ ọ̀kan tí wọ́n bá ti wá wà ló ti máa jó bọ̀ ọ máa jó ní ijó gidi ó sì máa rẹ́rìn dáadáa tọba fi lè fadúró tọba fi lè fadúró déwájú àfáà àjọ nínú apẹ̀rẹ̀ tó sọ owó wọn ò ní gbà. la ilaha illallah abẹ́rẹ́ nǹkan mẹ́rin wọ́n lè wò tuntun kan ní olúwa ní kẹ́ kó one one billion naira jọ lẹ́ẹ̀méje one billion olúwa fẹ́ gbà bóòlù olúwa ti sọ fún yín sẹ́sìn máa pé tọ́ bàbá àjẹkù jíwó náà ni ó kó wa one billion yìí máa ṣeré one thousand million yẹn ìwọ́ wa gbé wa wọ́n ti wá gbẹ́lẹ̀ kẹrin dé àwọn nọ́mbà five six seven làwọn bá pẹ́ one billion kéde one million wọ́n á pẹ́ làwọn bá dé wọ́n bá ní bàbá ẹjọ́ wa náà lè san tiwa bàbá ẹ ti fún aláǹfààní káwa náà san tiwa wa náà ti dé àwa náà ti dé wọ́n á ní ajá béèrè náà ìjà ẹ̀wọ̀n àwọn bíi dírámà gbóná ìjà <laughs> béèrè lọ́dọ̀ bàbá náà. ẹ wá gbẹ́rọ ọba mi sọ̀rọ̀ pé ẹ fẹ́ pe àfihàn ọlọ́run ah allah allah bí lè má mú kan bá dá o ìdí òkú rẹ̀ ó dòmí ìdí ọmọ lóòkú ó dòmí nítorí pé àwọn mùsùlùmí ọgọ ọba fọ ọ̀gọ̀ èyàn sòdodo fọ gan òun tó ń wájú kó fi mọ̀ pé sódodo ní sọ láti wá pé irọ́ gbóná tó gbóná tó yẹ pé ooru ọ̀hàn sí gbogbo èèyàn ọwọ́ á pè àgbọ́ pé fóònù ríngì láàfin ọlọ́ọ̀ wọ́n nìkan lọ dágbèsè sẹ́wọ̀n pé lèèyàn ẹ̀ka dágbèsè láspíkà ni kágbọ́ bí ṣe ń dún láàfin ọlọ́ kágbọ́ mọ̀lẹ́kà tí ó gbé ìwọ tó o ní nọ́mbà ọlọ́run lọ́dọ̀ ó ń gbẹ́ yìí subhanallah ọwọ́ ni ẹ nígbà tó tó gbé ṣe ní àṣẹ ní thank you father ah thank you father ah thank you father. Father, praise the Lord. Abẹ́rẹ́ nǹkan mẹ́, Baba ní ká gbà, ẹ jẹ́ bí. <laughs> So, àyè rọ̀ sínú Islam. Àyè rọ̀ sínú Islam. Torí ẹ̀ lẹ́sìn ráwọn tí máa parọ́, wọ́n lè pe alágbára òjò, wọ́n lè pe alágbára àkùkọ ọ̀ràn, wọ́n lè pe alágbára òṣùpá, wọ́n lè pe alágbára omi, wọ́n lè pe alágbára àríbá náírà gbogbo àṣírí wọn gbé tu abẹ́ ẹ̀kọ́ ni torí ò lè gbé tán wọnú Islam káṣírí rẹ̀ ọmọ tu torí ẹ̀ náà láti rí i pé wọ́n ń gbọ́ sínú àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ àdúgbò kọ̀ọ̀kan ni wọn ò bí dáa tó lè gbé sáńbọ́ọ̀dù rẹ̀ so nítorí pé ọlọ́run ọ̀fọ̀ gba irọ́ láàyè lọ́dọ̀ àwọn mùsùlùmí lọ títí ẹ̀rí pé àwọn mùsùlùmí ó tètè fura tí wọ́n bá fura ẹnìkan tọ́ lólobó pé ẹ sọ́ra ibi tẹ̀ lọ àwọn asinilọ́nà lọ́wọ́ àbẹ̀ ẹ̀yìn sì ń wé láwàní àbí láwàní ọ̀ràn ó lè nígbà bá gba yín lójú tán ṣe á asóòtọ́ ah, lẹ̀ sọ má sọ fún mi nígbà mọ̀ ń sọ fún ọtí ọlẹ̀ sọ gbọ́ sọ eléyìí túmọ̀ sí pé wọ́n sì wọ́n lọ́nà wọ́n sì wọ́n darí nítorí pé ẹni tó ti sì nà làwọn náà ọlọ́run dákun má sì wá lọ́nà torí àwọn sọ pé ẹni tí máa ń sin lọ pẹ̀lú pọ́nmà nínú àwọn mùsùlùmí àmọ́ ń takò ń á sọ pé farajọ àwọn Yahudi torí wọ́n ní mà àmọ́ wọn takò má wọn à ń pè wọn ní magbobóbó alẹ́ yìí àwọn tọ́lọ̀ ti bínú sí ẹni tí wọ́n á fi àyùmọ̀ kan sí lọ́nà àwa mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ti tọ̀rí kọ̀ tí omi wá mà á sọ fún wọn fara jọ àwọn nàṣọ́ra tẹ́ bá sì gbé kalẹ̀ ẹ̀rì kan jọra àwọn dáadáa náà ta ló gbé lù wọ mọ́ṣáláṣí àwọn tọ̀rí kọ̀ náà àwọn sọ́ọ̀tì ńkọ́ àwọn náà ìlú ń bẹ́ńbẹ́ wọ́n sì fàṣẹ so àwọn kẹtẹ́ fi jọra wọn pọ̀ gan torí ẹ̀ tíyẹn bá ń ti sin lórí àìmà fara jọ àwọn nàṣọ́ra tíyẹn bá mà a máa ń tẹ́ ẹ̀ ẹ̀ máa tààkù fara jọ àwọn Yahudi eléyìí jẹ́ tàwọn afọ ọ̀daràn tó jẹ́ pé gbogbo kí ó tó lò gbogbo òdodo tó lọ sọ kò ní fi yóò tọ́lọ́wọ́ fi forí jìn yín báwò tẹ́sí wa mólógbò tẹ́sí sọ sínú apẹ̀rin tẹ́sí gbé kaná fún wákàtí márùn ẹ̀yin kà tẹ́sí ń dúnbọ̀ adìẹ gbàdì ẹ̀yin kà tẹ́sí ń lọ wórí òwò ẹ̀yin ọ̀daràn sí Islam náà a'udhu billahi minash shaitanir rajim lórí ìdí ẹlẹ́yìn òdodo hàn ó ẹni tí ó tẹ̀lé lọ́kàn kéré wọn pọ̀ ìbàjẹ́ náà sì hàn àwọn ẹni tó mọ̀ níbàjẹ́ tí sì ń rọ́ọ̀lù àwọn ni wọ́n kàn pọ̀ kálukú pẹ̀lú àwáwí tiẹ̀ ẹlòmíràn sọ pé táwọn bàbá òun ṣe ni àwọn ò lè takò bàbá òun ẹlòmíràn sọ pé tó gbà lọ́dọ̀ àwọn afọ́ọ̀nù àwọn afọ́ọ̀nù mọ́kíw ẹlòmíràn sọ pé mẹ́sẹ̀ ń ṣe lù táwọn nu òun sì lè sọ pé àwọn aráàlú àwọn ò ríran gbogbo rẹ̀ náà kálukú òròjọ́ wájú ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndàlùkìyàmà. ọlọ́ọ̀lẹ́dàá wa ni faqtalafa al-ahzabu min baynihim àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ànàsọ́ra ọ̀rọ̀ wọn wá takora wọn láàrin ara wọn nípa Nabi Isa alayhi salam arí nínú wọn ẹni tó pè lọ́lọ́n arí nínú wọn ẹni tó pè lọ́mọ ọlọ́n arí nínú wọn ẹni tó ní mẹ́ta lọ́kàn ọlọ́n ni gbogbo ẹ̀ ọ̀rọ̀ wọn jọra wọn. tahsabuhum jami'an wa qulubuhum shatta sábà fẹ́ bá yín jà yín mùsùlùmí ẹ̀rí tí gbogbo wọn pàdé ẹ̀yin ó rò pé nǹkan kan náà ni wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kàn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kàn wọn torí ẹ̀ ọlọ́ọ̀ni lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn takora wọn fawailun lilladhina kafaru min mashhadi yawmin adhim wáìlù àyíká ni nínú náà jahannam àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí tí wọ́n sọ sínú rẹ̀ tí ọ̀yọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kọ́ máa jẹ́ àyè fún àwọn kèfèrí tó bá di ní ọjọ́ tí ó ṣe wípé á rí nǹkan láwò ọjọ́ gbẹ̀ndà kìyàmù wáìlù kọ́ máa jẹ́ tiwọn. àwọn àyà yìí wọ́n fi hàn wá ó ti ṣe jẹ́ pé ànábì Ìsá alayhi salam ìsọlọ̀ ìsọmọlọ̀ ìṣe mẹ́ta lọ́kàn lọ ẹrú ọlọ́ọ̀ tọ́lọ̀ dání ẹrú ọlọ́ọ̀ tó tẹ̀lé tọ́lọ̀ ń tí kó tọ́lọ̀ ẹrú ọlọ́ọ̀ tó pè yàn lọ síbi ká ṣe tọ́lọ̀ tọkọ fún ni láti takò tọ́lọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ fún wa níbí báyìí ó ná lòdodo sọ́kì gbogbo ńtọ́ bá takò kò lè jẹ́ òdodo ọlọ́run ọba kò jẹ́ ọba tí ó fẹ́ nìkan sọ́ma ọlọ́run ọba kò jẹ́ ọba tí ó fẹ́ nìkan sọ́ma ọlọ́run bí ma tó ọba sọ bẹ́ẹ̀ ó ti bú ọlọ́ tẹ́nikẹ́ni bá sọ pé ọlọ́run bí ma ó ti bú ọlọ́ torí lam yalid wa lam yulad ntọ́lọ̀ sọ pé òun ò ní sẹ́nìkan bá ti sọ pé ó ní kò ti bu ọ lọ torí ẹ̀ kíyè sára o kó a máa pera rẹ lọ́mọ ọlọ́ ìwà àyànfẹ́ táyàn ọ̀fẹ́ bóyá ló ṣe jọ́mọ ọlọ́ irọ́ burúkú ọlọ́kùnrin bá ti yẹ sálámù ó ti ẹ̀gbẹ́ bẹ̀ tó wá pé tá burú ọ̀rọ̀ ẹnu rẹ bá dé yọ ma lórí rẹ tó fẹnu dáràn ni kò bá tún sẹpẹrẹ yọ taba gbá yọ taba wò ni yóò ti ṣe kó bára lé ní ó bára oko torí ẹ̀ làwọn ó sì máa wí nítorí kẹ́ni tó létí ó lè bá gbọ́ nítorí kí kèfèrí ó lè bá dẹ́kun ìṣe kèfèrí sọ́lọ̀ ọlọ́run àṣẹ lọ́rọ̀ rẹ̀ àṣẹ lọ́rọ̀ rẹ̀ tọ́lọ̀ máa ń fẹ́ kí nǹkan kan ṣẹ kún fẹ̀yẹ̀kùn ṣẹ kó sì ṣẹ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nǹkankan kò sí nǹkankan tó ṣòro fún láti ṣe torí rẹ̀ ní sọpọ́ lọ foríjì mi tó bá wù ọ́ ọlọ́run kẹ́ mi tó bá wù ọ́ ọlọ́sọ bá wọ sànú èmi náà kò ní sànú rẹ̀ kò ní kẹ́ ọ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ẹnìkan ò lè tú láti rẹ̀ sí nǹkan ìwọ ni kó o nípinnu ọkàn ọlọ́run sànú ọlọ́run kẹ́mi ọlọ́run mọ́tàmí dára mi tọ́ọ̀mù bá ń ti ń wí tó sì ń tẹnumọ́ tó jẹ́ oṣù ọ ọlọ́run ṣe dáadáa fún ọ náà àmọ́ ṣe fún mi tó bá wù ọ kò ní ṣe o torí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa àṣẹ lọ́rọ̀ rẹ̀ tí ń bá ń fẹ́ kí nǹkan ṣẹ yọ kàn sọ fún pé kún fàyàkùn. Ànábì Ìsá alayhi salam wọ́n ti púpọ̀ níbi àti pé àwọn èèyàn wọn lọ sí di fún ọjọ́ sìn fọlọ́ ńlọ nìkan ṣùgbọ́n àwọn ẹni tó gbàgbọ́ ẹ̀ta hóró ni o torí ẹ̀ ló ti jẹ́ pé lónìí àwọn ẹni tó láwọn ń ṣẹ̀sìn lọ sọ́ra àwọn náà máa rí nǹkan ìyàlẹ́nu sábà tó lè gbéra tán lọ sí Jerusalem tán láwọn fẹ́ lọ sí àbẹ̀wò ńbẹ̀ àbẹ̀wò tó lọ́wọ́ bẹ̀ wọ́n àbẹ̀wò tí ò sí lákọọ́lẹ̀ ìgbà tó bá débẹ̀ nǹkan ìyàlẹ́nu tí máa ń ṣe wọ́n òun náà ni pé wọ́n rí àwọn ọmọ Israel lórí pé wọ́n ń ṣẹ̀sìn nàṣọ́ra yìí àwọn ọmọ Israel wọn ò sí lórí pé wọ́n ń ṣẹ̀sìn nàṣọ́ra gbogbo àwọn ọmọ Israel tí wọ́n rí ń bẹ̀ ẹ̀sìn Yahudi ni wọ́n ń ṣe ní ma wá yà wọ́n lẹ́nu ṣé èsè pé àti nọ́mbà ẹ̀sìn mu nítorí pọ́lọ̀ ọ̀rẹ́ sí i. àwọn itoolu tọ́lọ̀ ọ̀ràn sí gangan látàyè ìgbà àwọn ọ̀tẹ́lẹ̀ àwọn náà sábà láwọn sẹ́sìn Yahudi lónìí ni wọ́n nítorí pé láti ìjọ tọ́lọ̀ ti sànàbì gbogbo ẹni tó bá kọ̀ láti tẹ̀lé sànàbì ọjà kòtò àdúgbò ẹfọlọ tọlọ ọjà sí nọ́mbà mu kpọlọ àgbà wọ Yorùbá ọ̀nà ọlọ́gbà dọdọ wọ Haúsá ọ̀nà ọlọ́gbà kánú rántí ṣọ́ọ̀ mari wúlẹ̀ ti pàdé ah Islam ẹni kò tètè wọ̀ wọ́n ti ara rẹ jẹ àwa wí oníṣègùn máa ti fi ọ́ sínú àwọn kwaya kò sí bó ṣe fẹ́ ṣe ìjà akọrin ìjà akọrin báwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ inú ìjọ akọrin lọ́wọ́ ó sì mọ orin yìí kọ́dọ̀ bá bí ṣe ń ròyìn fún mi àbá àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́gbọ́lọ́gbà di mùsùlùmí gbogbo ṣọ́ọ̀ṣì bá wa balẹ̀ ìwọ tó ọmọ orí kọ́ dáadáa lọ́wọ́ abẹ́ fi ẹ̀sìn lẹ̀ à gbogbo tí ọba gbàlá kọ̀ tó bá gbowó lọ fi akọ̀ àmọ́ kọ́ à kó o ti kó o lè fi mùsùlùmí máa lọ. ó ti gbé ó ti gbé bẹ́ẹ̀ náà ni ẹnìkan lọ́kàn nínú àwọn stéètì vóòtì máa Taraba onídàájẹ́ pàìtọ̀ ló ń bá gba Islam ẹnìkan kan ò pé lọ sí di Islam a máa ń gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa islam bó ti ṣe jẹ́ pọ́lọ́ nìkan la gbọ́dọ̀ agbọ́dọ̀ sí nǹkan kan lẹ́yìn ọlọ́ ọ wá gbé ìyàwó sí tó máa pèpè lọ sídìí rẹ̀ wípé ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímọ́ o ṣé bàbá o ṣé ọmọ o ṣé ẹ̀mí mímọ́ òun á wò síra wọn pé ah, kí ni tiwọn gbogbo eléyìí àwọn eléyìí ọlọ́ nìkan ni wọ́n ń sè gbogbo ọ̀rọ̀ tí wọ́n sì máa lẹ́nu ọ̀rọ̀ wọn ahọ́n wọn máa dúró dọ́gba ńgbà wọn bá ń sọ̀rọ̀ nígbà tí ò ní rọ́nú lọ́ba gba Islam wọ́n bá bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ eléyìí pé ó ń dojú tì wá ní gbòòrò ayé wọ́n gẹ́gẹ́ bíi python tó wá lọ gba islam tí wọ́n ní sọ pé islam lọ da jù àtẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ tí wọ́n máa fi wọ́n máa fi pọ̀pọ̀ awé dànù tí wọ́n jọra wọ́n jọra ni yóò bá kan alára oúnjẹ wa náà níyàn oúnjẹ wa náà ní ọkà wọ́n ní ẹ má fọkà sí kí ni ẹ má fi wé yàn sọ́ńbó ń bẹ̀ lẹ́sìn wá fakọ́jú lẹ́fi wé ẹni tó ti pé ríran tó ẹnìkan ti ẹ̀ pé mi ìfẹ́ pààrọ̀ wà fún ọ á pọ̀ nítọ̀ bá padà tó ara ti ń bọ̀ pọ̀lọpọ̀ lẹ́rù nù tí wọ́n fi fẹ́ gba Islam wọ́n pa wọn àmọ́ pọ̀lọpọ̀ náà ti ríran rí pé Islam lọ́nà akaramakomola ńgbà sẹ́nìkan pè ó ní sẹ́ mọ́tò ni àwọn mùsùlùmí fi tàn án jẹ ni mọ́tò tó dáa ju ara kan tẹ́lẹ̀ ni wọ́n fi tàn án jẹ ni á ní kí àwọn akitẹ́kì fún ọ ya ilé tó dáa ju àkọ́kọ́ sóbì wọ́n fi tàn án jẹ ni á ní fún declare state of emergency wọ́n wọ obìnrin tó bá rẹwà jù á fẹ́ fọ́n wàláì gba àwọn sọtán ó ní nǹkan kan nínú gbogbo nǹkan kọ́ ló sì mí gba Islam sọ Allahu akbar torí di eléyìí báyìí Islam lọ́nà kójú kó yí ọ Islam ẹni tí bá ń ṣe oní òṣòrí rẹ̀ ẹni tó bá kùnà láti ṣe ó ṣe ra rẹ̀ tó máa lọ sí Jerusalem bẹ́ẹ̀ ó rí i pé àwọn ọmọ Israẹli wọ́n ṣe wọ́n ṣe. bàbá kan wá ó ní tèè bá ṣe pé agbájá kan kì í bá wọ jẹ́ òun ọba sọ ní táwọn rí lọ mọ́tì ẹ̀ sọ àwa mọ̀ <laughs> torí wọn ni wọn sálù àlàkùn tó wọ mọ́ṣáláṣí nígbà wọn lọ sọ sọ gbogbo eléyìí fi hàn á pé Ọlọ́run adúpẹ́ fún ọ tí ò já sí nọ́mbà mọ́ ọlọ́run àdúpẹ́ fún ọ tó ṣe wá mùsùlùmí ọlọ́run túnbọ̀ fẹsẹ̀ wá rinlẹ̀ lórí islam alẹ́kùn dáadáa ọlọ́run jẹ́ ọmọ ẹ̀jẹ̀ tiwa láyé alẹ́kùn dáadáa jẹ́ ọmọ ẹ̀jẹ̀ tiwa lọ́la òkèèyàmù ìmálẹ̀ àti ìmọ̀nà alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wọn fi ṣe gbogbo aláǹfààní subhanaka allahumma wa bihamdik